dáadáa ni adúpẹ́ wo lẹ fẹ́ rà ń bẹ adúpẹ́. ọ̀ tí nǹkan ni pé ìmọ̀ pé bí ní ìbọn mo ti ń wọ lákàkiri àtòrọ̀ nǹkan tó ṣe mí ni pé mo máa ń sẹ́ẹ̀kan mo sì tún máa ń múná lọ ìwọ́n mọ ibi tí pọ́blẹ́mù mọ́ ti wá. mo ti mọ ti ń ṣe ọ sórí nǹkan tí ń ṣe ọ̀hún ó simple gan n làwọn eléèbó ń pè ní inflation infrastructure. Ah! ó dà pé o ti ń gẹ̀ẹ́tì ẹ o sórí táwa alágbọ̀n bá pè ìdákọ́lẹ̀ là ń pè. ó rẹ ààrẹ ọ̀yá. náà rárá bó ṣe wa tó bá mọ̀ ṣe gongogo ní mọ̀ bí omi bí omi ní ọ̀kọ́ mọ wa kó tó di pé kò ní ṣe mọ̀ àmọ́ sórí wọn ti àní lè fún ọ sọmọ pé jóò ní ìlò gbàgbó jèrìjèrì lọ́wọ́ mi ìní lè fún ọ ṣé ń ta wá báyìí àbíwò ni ah, kí ni o sì farabalẹ̀ mo mú kí ni mo wọ́wọ́ bẹ́tà láì fún ni sọ̀rọ̀ ni kò mo wọ́wọ́. ìdídùn. sara yín ẹ ṣe kí ló tara yín ọ̀balẹ̀ báyìí. ṣé tí má ti rà tán yín yín yẹ̀bẹ̀ wò. sáà yẹ̀ wò ẹ̀yin àti ta ni èmi ẹ ṣe kọ̀mọ̀ sí a sórí bó ṣe ń wo yìí bí mo ṣe wà yìí wọn first class lè mí ná kìí ṣe irú ẹ̀yin báyìí ẹ pò kérajà ni. ìbẹ́dù. dẹ́kun sọ ti mọ̀ ń lé pààrọ̀ ẹ̀yin ti padà ni. kò sí ẹ̀ka tó bá wà. kókó sí dànù wọ́n ń rádaràda. ọ̀rọ̀ rẹ̀ fà orí ẹ̀yin jáwèrè ni ah, mi fẹ́ rajà ni. ẹ mi ò sí nìkan rà ebi kẹ́mi kẹ́mi kàn tẹ́ bí n tẹ fọlọ́ra rẹ̀ kí n sì máa bá tèmi lórí èyí. o ti o ti fi tiẹ̀ kó bá mi níbo ló níbo ló ti wá náà. wọ́n ló ní ni àwọn ẹ̀ńtún yàn kí ló dé. Ah, balẹ̀ sórí ẹ̀ tí. wọ́n ló ní ni kórì bóyá rí ó gùn bí ejò. Ah, ilé kulé o bá mi dára ò sí o. bá mi bá mi die house. kí nìyẹn kí ló sọ yẹn die house o ti ro kúrò mi àbí o ti ro kúrò o ti o kí ló fa ikú nínú gbogbo nǹkan tí mo sì mo rọ àárín láti bí ìwọ ń sọ pé kémi kú ọmọ jákujáku wo lè léyìí kẹ ẹ kí ló ṣe. ṣèṣèṣèbí yẹ ẹkú lé ní jẹ die house. shut up ẹkú léwo ló ń jẹ die house. ìsín ọmọ tí ò gbóyìnbó gbogbo oríṣiríṣi jágbajàgba yẹn ti mú ẹ lára you have been walking about ranuciously jatijatiously pẹ̀lú with all this uh, uh, no NAFDAC number liquidating concussion wá dé ìwà àwọn gbégbé that house that house ọmọ tí ó mọ̀wé rubbish. Ah. ọ̀rọ̀ yìí ti yé mi ó ti yé mi bébí bá ti ń payín lẹ́mọ̀ ń sọ àwọn igi lárí ti èbó àgbákò ah, ó ti yé mi ẹ̀ ń kílẹ̀ jẹ́ kí n lọ rè báyìí wà. èmi ẹ èmi tí mi bá fẹ́ jẹun ìwọ ni wà wá lọ sóúnjẹ fún mi ìwọ ìwọ ni wà sóúnjẹ fẹ́mi <laughs> wà lọ pollute wà lọ pollute láì fún mi pẹ̀lú pálapàla níbo ni mo mọ̀ tó ti dé àbí kí ni mo mọ̀ tó ti fẹnu lá àbí tó ti fẹnu fà àbí tó ti fọwọ́ gbé àbí tó ti fojú kó tó ti forí wà wé gbogbo pálapàla yẹn wà pollute láì fún mi pẹ̀lú rubbish get out. ah hey hey, bá any problem of the day open your mouth to ẹ ṣàlàyé o no mọ slow, torí mi ò tí ì wá fẹ́ẹ̀mí ìtọ́wá adé tó wá di ẹ ọ̀fẹ́nulá o ọ̀sẹ̀ kìíní kan o ọ̀fẹ́wọ́ gbé o ẹ fẹ́ẹ̀ lè ní pé wọ́n ti ẹ̀bùn lúwẹ̀ gan ṣe gan lórí agolo rọ́ọ̀bù kí ló dé sógun láyé ni ẹ wo ìtàn sódùn ẹ jẹ́ n wá ṣe accountancy of the day. kárílẹ̀. ó ah ajé tiẹ̀ búgbàjẹ́ lónìí. ọ̀rọ̀ rẹ̀ ká mójútó. pépà náà ni ká tiẹ̀ mọ nǹkan tí. kárílẹ̀. Ah. ọ̀rọ̀ rẹ̀ ká mójútó. ìyá ní one thousand bẹ́ẹ̀ yẹn kí àbúrò ẹ lọ bá mi fi ra nǹkan wá níta. mo kọ́ mọ́ kọ́ mọ ilé tí mo ti gbà tẹ́lẹ̀ gbogbo ẹ̀ àwa máa fún ẹ ṣe tán ẹ ló lẹ ní yá etí ẹ gbọ́ àbí tí ẹ ò gbọ́ one thousand naira yá mi níbẹ̀ yẹn èmi máa san fún ẹ. <laughs> báà ní o eh, bí àṣà yín ẹ mọ̀ ní i laugh in spanish èmi gan mo yọ àyè èmi gan laugh in spanish <laughs> bí n bá fún yẹn sì gbà ààrẹ ní fẹ́ gbà báyìí. màá clean rẹ màá clean ni brother yà lọ bá mi fi ra oúnjẹ wá ìyẹn dẹ̀ máa clean nínú mi. <laughs> ẹ tẹ̀ mọ́ dẹ́rìn pa àyàn bá mi. kí ló ń ṣe ẹ́ òun ṣakọ sí mi ah. mo ní kó bo inú òdùn mo ní kó yá mi ní one thousand naira ìjọba gan táwa ṣiṣẹ́ fún thirty five years tá a fi ṣiṣẹ́ fún ìjọba ìjọba òun ṣakọ sí wa ìwọ gan ń ṣakọ sáwa kí ló ń ṣe ẹ́ yóò yóò yóò ah. borrow mi the one thousand naira and kí kí àbúrò ẹ lọ bá mi ra oúnjẹ wá kémi. sẹ́rí owó eléyìí tẹ̀ ń wò yìí ojú yín lórí ọwọ́ yín ò lè kàn ẹ̀yin mo yọ owó tẹ̀ ti yá lọ́wọ́ mi lẹ́sẹ̀ yìí àbí kèsè mí náà lẹ́ni yẹn mo ti fọwọ́ gbé o mo ti fẹnu gbẹ tí ò lè dáná fún yín ọ̀yẹ́ kó fún yín lówó ó bá rí bákan náà ẹ wò ó padà bọ̀ lọ. wá mi. karo karo karo karo wù mí lọ́mọ ṣùgbọ́n owó ṣe yànga karo báwo ni lèmi ìṣòro má ṣe yànga. Ah, ah, ah. àdúgbò ẹ ìbí dùn dáhùn. mo ń bọ̀ mo fẹ́ mú gbogbo ẹ̀ mọ́ra wọn ni alẹ́ àfàtọ̀ gbogbo ẹ̀ kọ́ mọ gún ọ̀sán. owó yé. ẹ sọ bóò ni èwo ni mú wá. mo rẹ́ náà ní sani mú kí n wá sọ ah. kí ni o ṣẹlẹ̀ sọ mú kí ni wá sí èyí tó mú wá tí gbogbo ọ̀sẹ̀ kẹta ti ṣe báyìí yín ló ẹsẹ̀ kẹta mọ́ tán ni. lẹ́yìn náà ni yóò tún wá yarí sí yóò dúró yóò ní gbà kọ́ náà mọ́ tán mọ́ yóò dúró hmm. báyìí. ẹ kò sí ara bí nílé ti mú. Ah! Ah! táwọn kan ò bá wọlé àwọn kan wọlé ìdídùn kan. ṣé ìṣèpọ̀ ti pa ọ sọ ya wèrè sẹ́tí ní pọ́ báwọn nígbà tí wọ́n sọ pé kò séèyàn kankan tí òun ó kìkì níbọ̀ la wọ́n wá sọ pé ibi ìdídùn ọ̀rọ̀ sí ah, i. àdìsá ṣe nǹkan ọ̀mú ọ ṣe nǹkan ọ̀mú ọ dákun sórí rẹ sun ẹyin ni kí n tiẹ̀ tó ń gbìjà mi. ọgbọ́n sọ ó ní ẹ kí n tiẹ̀ kí ọ̀gá súra kí ló kàn bẹ́ẹ̀ tọ́lá wítọ́nìsì ló ń dọwọ́ rú bí ẹ ṣe aránṣọ ṣèbí mi mọ́ lára mi bí mo sì ṣe wà yìí àdògán ni anybody can togi sí ìlọrẹ́ mi bẹ́ẹ̀ mi ṣe wà yìí wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan sọ́rí mọ́ ṣe wà yìí ẹ lè jẹ́ ń tán ah. tó bá gbọ́ pé èèyàn kò lè lò tán bóò ni jàre ẹ̀sọ́ jè ṣe mọ́ mú bọ̀. ẹ eh, ẹ eh, tó bá ti jẹ́ pé báwo ni. Eh, gbẹnu sí gbẹnu ẹ kò yẹ. wọ́n wọ bí. tó bá yẹ pé báwo ni bá mi ah. sọ́ọ̀sì. ẹ wo oúnjẹ pati mi dúdú ẹnì kò lè jẹ tán báyìí. Ah. ó sọ oríire sọ ti ẹ̀ ráwà báyìí èèyàn kò ní wàá jẹ tán ẹ jẹjẹjẹjẹ tún fi lọmọ lọni. lẹgbẹlẹgbẹ jọ mọ mi o. orílẹ̀-èdè. orí ìdúdùn mo ní òun gbọ́. orílẹ̀-èdè. orí ìdúdùn mo ní òun là. orílẹ̀-èdè. àtòrí ìdúdùn mo ní òun gbọ́. orílẹ̀-èdè. onísàmọ̀ ní mo bá àálẹ̀. orílẹ̀-èdè. orí mo ní ó gbàdùn lọ bá bẹ́ẹ̀ ni. orílẹ̀-èdè. sábà mo ní ó gbàdùn lọ bá bẹ́ẹ̀ ni. orílẹ̀-èdè. iskaba iskẹrẹbẹtẹ iskẹrẹbọ ẹ iskaba iskẹrẹbẹtẹ iskẹrẹ ọ̀rọ̀ rẹ fámójútó kárí ilé. ó yá ìbídùn máa padà bọ̀ máa padà bọ̀ já. ẹ dẹ fífi mi fi mílẹ̀ òjè ẹ̀yin náà wẹ gbogbo nǹkan tẹ̀ sọ máa padà bọ̀ máa padà bọ̀ bíi pé bẹ́ẹ̀ náà lọ́wọ́ ayé sí ẹ wò ṣe mọ́tò mi ìtẹ́ mhm. ah, ní ju tẹ̀rín lọ kí ló dé sógun láyé ni nígbà tí ìsìnkú ẹ̀ fẹ́ wá tà láyé èmi kọ́kọ́ fojú di yín o bẹ́ẹ̀ ṣe mo wá tẹ̀wé yẹn fídíò kínní kan tàgbọ́ fún mọ́mọ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣe rí ni kínní ó ṣe rí lèmi náà bọ́ àgbọ̀n fún yín kí ló dé mo sì ń pariwo orí mi ń kanrin orí mi ń kanrin orí mi ń kanrin ẹ ti ẹ kọ ẹ gbọ́ síyàn lẹ́nu àwa wí tán náà lẹ ń dún bí òbúkan kí ló dé ẹni bá rí yín tí ọ̀sà sòbí adónítàn ni kí ló dé láì sẹ́sìn ètò ẹni sẹ́fẹ́ gbọ́ tẹ́ẹ̀bà rẹ ni sọ fún yín tíntín báyìí lókùnkè tó tẹ̀sìn. bó ti pariwo orí rẹ̀ ń kàn rí orí rẹ̀ ń rí orí ya ń kàn ọmọ ara ogiri orí rẹ̀ ń kàn tí ń rí mọ́ mi àbí ẹ lè pé báńkọ́ mo ń dún. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn hmm. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ hmm. ń bọ̀ wọ́wọ́ díẹ̀ sí ń bọ̀ fowó bó jẹ́ kí n mọ̀ fún gbogbo àwọn tó ń bíi o ṣe tán wọ́n ṣe tó yà sáré sí nǹkan tá a jẹ. ẹ ṣe bí irú àwọn owó eléyìí o ṣẹ́rẹ́ àwọn owó eléyìí àwọn owó firisáì ni o. tí ẹ bá ṣe pé bóyá pé mo kàn rò pé kò dáa kéèyàn mọ ọkọ owó ni kò yẹ ń gbà o tó gbá bẹ́lúwẹ̀ ní gbóná he ní gbóná he yìí. àbí ìwọ náà lọ ta fasta fosu fún mi. Hmm, fosto fasta ni ẹ jẹ́ ń gbọ́rọ̀ oje ṣe mọ́tàn yìí kí n ta fasta fosto fún yín iyún ò ní kẹ́ ẹ̀ kàn mí bẹ́ẹ̀ ṣe ń kàn mí kí ló dé láì àgbo tèmi kọ́ ló jẹ́ ẹmọ ọkàn mi báwọn ẹ̀yin gangan fúnra yín ẹkún lọ́tẹ́lẹ̀ ni ẹrù wáyé àìsè pé ẹ fẹ́ wá tà ẹ̀yin ọbọ̀jọ̀ mọ́ fi sáìsì jọ́ọ̀jì ẹ́ nǹkan lúwẹ̀ lọ́fun ni kẹ̀kẹ́kẹ̀ ẹ̀yin ẹ wò mo ti wá gbowó báyìí o ṣe wá rí ní báyìí èmi ò ṣe tẹ́ kan orí mi mọ́rin mọ́ o kíkan orí mọ́rin ò tiẹ̀ wá tó bí ìṣe pariwo òsì tẹ wá ń pa tí gbogbo aráalé wá ń wò pé kí ló ṣẹlẹ̀ kí ló dé láìsí pé olúwo ẹ tẹ̀yàn lọ́mọ pa ẹ mọ̀ pariwo òyìn mọ́ ẹ mọ̀ ṣe slowly ni slowly èmi náà sì mọ̀ fọ́rọ́ ra yín lógoro ẹ̀yìn ṣe ti gbọ́. ọ ti yé mi ọmọ rẹ ta sí ní sunday sunday ẹ̀yin náà mọ Sunday. Sunday. <laughs> ó ti dé ọ iná bọ. wọn bọ wọn bọ. ẹ wo ọjọ́ sún Sunday. ẹ jẹ́ mọ̀ rè bọ́. ọ̀rọ̀ rẹ bá wà ló wà ti jẹ́ lórí títí ẹ̀ ọ̀rọ̀ rẹ bá mójútó. wọ́n pariwo wọ́n pariwo wọ́n pariwo. kí ni ah gbogbo àwọn bọ́ìsì tó ń no no no ẹ bá bá sọ bẹ́ẹ̀ ẹ bá bá sọ ọbẹ̀ mọ̀jẹ̀ ń gbé ọsẹ pé o mọ̀jẹ̀ ń gbé ọsẹ pé o kí ló dé yẹn máa fún yín lọ́pọ̀ tún tẹ̀ máa lò lókulò báyìí náà. orí ẹ̀ burú ni orí ẹ̀ burú ni bóyá ọba sọ yẹ kí wọn gbowó lọ wọn sọ yẹ kó gbóngbà fẹsẹ dẹkì sọ yẹ kó tún gbowó dẹkì lọ wọn ẹ já wèrè ni kí ẹ tàbátọ pé kẹ kẹ kẹ kẹ ráyè tẹ tẹ mọ tẹ mọ sẹnà dẹ òsì báyìí náà bó o bí ẹ sẹ pé fún yín tí bá padà máa fáyà yín ni màá fáyà yín ni ajọba ẹnu ẹ̀yin wèrè gógógógó ẹ kó lórí aago fún mi ẹ̀yin wèrè jẹrẹẹdì lórí burúkú. wàhálẹ̀. the husband of the town. ọkùnrin ló ń ké sí. ọkọ lu. èmi nù. kí ló ń ṣẹlẹ̀. àmọ́ lórí burúkú ọmọ yìí ni a fún wọn chance kí wọ́n máa lò kébi ọmọ pa wọn kú gẹ́gẹ́ bí baálẹ̀ àwọn kan máa wá tí wọ́n máa ralẹ̀ tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ foundation á gbowó lọ wọn tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ dẹ́kìn á gbowó lọ wọn àwa fún ọmọ yìí chance pé èyí lẹ̀ lọ́ gba owó tá a bá gba ti àtán èyàn méjì wá sí dẹ́kì lọ́wọ́ báyìí ilé méjì náà sí dẹ́kì rẹ o sọ pẹ̀lú ìgbẹ́ ọmọ ẹ̀sìn lọ́ọ́ gbowó lọ́wọ́ èmi ò tí gbà tèmi sọ yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀. olórí burúkú ni wọ́n wèrè ni wọ́n. bẹ́ẹ̀ ni ìwọ gan-an ni bàbá wèrè. Ah! wèrè ni àwọn ìwọ wá jẹ bàbá wèrè. èmi. kí ni problem yín torí Ọlọ́run kí ló ń ṣe yín báyìí. baálẹ̀ mọ́ ni. ẹgbẹ́ baálẹ̀ wo ni baálẹ̀ radarada wo ni. Ah, ah! o ò ṣe ba sókè. èmi kò tí ì ṣe ba ókè baálẹ̀ la sì ń gbọ́njú aláyé ti dáyé. nǹkan tí ò jẹ́ kó lè ba sókè ni ìwà pálapàla yẹn àwọn ẹgbẹ́ wọn á ba sókè òkè torí wọn ò fún ìwà tí kò mú ọpọlọ dání kí ló dé àfẹ àfẹ bíyàn bá ra lẹ̀ tán wọ́n bá fẹ́ kọ́lé wọ́n bá fẹ́ ṣe foundation ẹ gbowó wọ́n bá fẹ́ ṣe fence ẹ gbowó wọ́n bá fẹ́ ṣe flooring ẹ gbowó mm. wọ́n fẹ́ ṣe window ẹ gbowó bí òjò bá ká ilé lọ tó bá fẹ́ pé tún ṣe ẹ tún gbowó kí ló máa ṣe yín. bó ti wà látàyè nù àti ń gbà tí a sì lọ ni. ayékáyé ranù nìyẹn mm. ayékáyé ni ní àsìkò ti àwọn bàbá wa mm-hmm. àwọn àgbà owó ìṣàkọlẹ̀ ó ti tán. èyí kí wàá ń sọ kí ló ń wí kí ni ìṣàkọlẹ̀ bí ó sàn bàbá ti yín nílẹ̀ ni ilẹ̀ tán ní yẹn wọ́n ti ní integrity pẹ̀lú ẹ̀ ah. nígbà tí àwa ń ṣiṣẹ́ ní fún ìjọba táwa ń ṣiṣẹ́ thirty five years àwa ní integrity integrity yẹn ni family wa fi lé àwa lọ́wọ́. thirty five years náà ni lọ́mọ pariwo sáá gbogbo gbà ìkan ló ti mú fìlà tán yìí ọmọ pariwo thirty five years sáfì kí ló wà fún wọ́n ṣe kí ló fi rà. ẹ̀yin gan ń kọ́ kí lẹ wá fi owó tiyín ṣe owó lẹ̀ ẹ ẹgbowó foundation ẹgbowó hmm. window ẹgbowó hmm. roofing ẹgbowó hmm. kínní ọ̀hún fìlà ló kọjú sí kínní tó rí kọjú sí kínní kan sí i don't understand. peter ayese gbé ẹmọdé ni ajá àbálẹ bí ṣe ń fóònù mi rè ká máa bọ já lọ dọrẹ. wàá já lọ. ọpọlọ yẹn ò ju ẹmu lọ rárá ah, ah, mo wá tẹ̀ wá wo ọpọlọ yẹn gbogbo thirty five years ni mo fi ṣe iṣẹ́ fún ìjọba mo lo time yẹn mo fi reflect lórí ọpọlọ baálẹ̀ mo rí wípé baálẹ̀ baálẹ̀ lásán ni. integrity integrity jẹ́ àlọ́ mu ẹmu kọ́ jẹ ọ̀yà sí kára rẹ̀ ọ̀yà ọ̀yà já lọ. ọ̀yà yẹn a máa lọ try rẹ̀ orí yín ò pè sá ẹ̀ ní làákàyè sá. no more slow slow. ìdídùn. report yourself kọ́ gba solution. ìdídùn bá there is much problem of the come here much much problem of the day bó Ah ah. kàn ṣáájú wa <laughs> ọ̀gá gan <laughs> most problems of the day ah. most problems. no more slow slow kọ ya rìpọ́ọ̀tù ara rẹ kọ gba solution ní àdìsá. torí ẹ mo ti gbọ́ bí mo ti gbọ́ ariwo rẹ mo ń sùn lọ́wọ́ ni mo ti bẹ́ jáde nù. kí ló fẹ́ rà. <laughs> kò sí bí mo ti wà mo ti ní problem ah. gbogbo àwọn ọmọ gígan wọn ti ní problem ah. ìyàwó mi náà ó ní problem. kí wọn problem Sisi, sí náà. kò sí o iléeṣẹ́ ti dáwọ́ rú jákujáku mm. gbogbo ọ̀pẹ́ ìgbà iṣẹ́ ni mo ronú ah, ah. gorogo bí n báyìí lè débẹ̀ báyìí tí kinní mi rí kinní ti bí báyìí kàn tiẹ̀ ń ṣiṣẹ́ bíi ti tẹ́lẹ̀ mọ́ o mm. ah, agídé mo fi ń wọlé o. inú ọ̀dà ọmọdún mélòó ni ọ ti gbogbo ẹ̀ ń dẹnu kò lẹ̀ nítorí ẹ̀kọ́ ẹ pé kọ́ mọ wọlé báyìí kí wọ́n kọ́kọ́ mọ ní mo ti tó mo ti ṣetán mo ti fẹ́ dà mi ì ṣe mọ́ olùdá <laughs> sọwárí níta ṣe kù bí mo ṣe wà yìí ń bọ̀ kó àwọn kọ̀ǹkọ̀ sàn kan jọ ó sì mhm. ní àwọn ètí mo ní báyìí tó bá gbọ́ pọkiriyan sọmọ tó mẹtọ tó ọmọ tó ẹ̀bẹ̀ tó nǹkan wà tí ọmọ bí ọba ìpè dákun dákun dákun mo ń lọlé wò mo lọ rí i trusted eh. you i trusted you oya oya oya mo jùlọ ah kúrò another problems. kí ni nǹkan náà. tí báyìí lè lo gbogbo nǹkan sọ yìí mo trust yẹ kíní yóò dìde dúró lóòótọ́ àmọ́ nígbà tó bá wá dìde dúró tó dọwọ́ ìyàwó mi ò sí nílé ẹ̀ níbo olúwa rẹ̀ wà kí bọ̀bà kò sí hó lára ògiri kò sí gbogbo bó láti sí. ọmọ tó sẹ́yìn bóyá kò padà wà rọlẹ̀ ìyàwó mi ò ti dé ńgbà náà wọ́n wà lò. ta ni ẹ padà wá ìwà àti ta ni àdìsá dúró kí ni mò ń sí ọ náà kí ni mò ń sí ọ tó mò ń ṣe bíi pé mi àti ẹ àlá bí ara wa rí náà ó ṣe àmọ̀ ṣe bíi pé òbó gẹ̀dẹ̀ mi jẹ rí mélòó làgbé tí mo fẹ́ fún ọ sẹ́ni ọmọ tó àti ẹ̀bẹ tó nù wò tó bá ti gbèlú tí gbogbo ẹ ṣe gẹ́gẹ́ níbi tí ń lọ ìwọ sá ti fi five hundred naira fi lórí owó àgbo. I trusted you wà wá gbọ́ dáadáa bọ́ bá ti wá lè ṣeré ju ti tẹ́lẹ̀ ń lọ hmm. wọ́n fọ one thousand. bẹ́ẹ̀ mo sọ fún one thousand wọ́n fọ one thousand. wo ìwọ ló padà bẹ̀bẹ̀ eh. sọ̀rọ̀ bẹ tó nu eh. ọmọ ní bẹ̀bẹ̀ ìwọ ló bẹ̀bẹ̀ báyìí. ọ̀ya mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ ọ̀rọ̀ rẹ fámójútó kárí ilé ọ̀rọ̀ rẹ fámójútó láì dẹ ṣàfiṣe o ọ̀rọ̀ rẹ fámójútó. bíbí náà kọ́ mi ń gbóhùn ẹ̀ ní yàrá náà ìwà tìbìrín tètè tí ẹ̀kún náà o tó o bá fẹ́ kí n pe gbogbo dùgbò kí gbogbo dùgbò mọ̀kọ́rà tó ṣètìrẹ́ fìjó tètè tí ní burúkú àtọ́jú. Síbẹ̀ yẹn má fi wá burúkú kàn mí, kí ni mọ̀ bí burúkú ìjẹ fún àgbọ̀ àgbọ̀. Àgbo bàṣọ́ wọn ah! bára mi ọ̀yà tẹ́lẹ̀. Bàyẹ̀ náà ló máa pa ẹ́ báyẹn náà ló máa pàtó wá ṣe díjú tì mí fúdùgbò fúdùgbò kí gbogbo yẹn kó wá máa gbọ́ tẹ̀ ń sí gírí yẹn lẹ̀ ah! ní ìsán eh, gangan ní ìsán kú ọ̀lànà fún mi. kárí ilé màgbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fẹ́ mojú tó kárí ilé ọ̀rọ̀ rẹ̀ fẹ́ mojú tó. ọ̀rọ̀ rẹ̀ fẹ́ mojú tó.

ìbídùn ìbídùn kí ló ṣe ẹ tó sáré wọlé báyìí ah, kí ló ṣe èyí tó yẹ ká máa dúpẹ́ pé tó wọ́n lajà ẹ tìgbàtìgbà káyà ká máa jó ká máa yọ̀ ó sáré wọlé bíi pé kí ló ṣe ẹ. báàmì ẹ wò ìta nǹkan kan tìgbàtìgbà o. Ah, ah, kí ló wá ṣẹlẹ̀ ọjà dà ìgbà dà lẹ́mi tó yẹ pé ó yẹ kẹ́ ẹ gbàlù ni kẹ́ ẹ mọ́ jó kẹ́ ẹ mọ́ yọ̀ kẹ́ ẹ mọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pẹ́ sòfò ọmọ ìyẹn máa gákẹ́. ṣèbí jẹ́jẹ́ mi ẹkú ti mà sí sùà ni mo bá ń kiri lọ. ẹni pọ́bẹ́mọ̀ dìde open your mouth kọ́ ṣàlàyé no more slow slow bá mi slow slow kọ́kọ́ lélẹ́yìí fast fast lélẹ́yìí tó ṣẹlẹ̀ lónìí ní ẹ̀yìn mi báyìí ni mò ń gbọ́ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ mi ò tiẹ̀ tún mọ́ ń dì mo sàn sọ pé à rìpọ́ǹtì ọ̀sẹ̀ ẹ̀fù kan gba solúsàn ẹ̀sìn mọ̀ ọmọ yẹn tẹ́ ní eh. ni mo bá ń kí swagger bọ̀ mm. láwọn èèyàn bá ní ọmọ yìí sóò ní bàbá ńlé ní mọ́mọ́ gùn fún bàbá rẹ̀ mo bá gà kí náà ń wì lèmi sáà tún kan nílẹ̀ pé rìpọ́ǹtì ọ̀sẹ̀ ẹ̀fù kan gba solúsàn sẹ́ nígbà tí wọ́n ju ìbọn báyìí ẹ̀yìn ẹ wo nígbà tí ó lọ bá èèyàn báyìí aláboyún ló lọ bá ah! ọmọ inú rẹ̀ fò lọ ní fúà gbogbo mẹ́kọ̀ọ́sì kátà ní bá mi ìbọn tí wọ́n yìn lẹ́ẹ̀kan yóò tó mẹ́ẹ̀ẹ́dógún gbogbo bẹ̀ báyìí àṣẹ ìbọn mọ́ ní èéfín èéfín kan sùn ní bí èéfín ṣe sùn báyìí mọ́ tó gbagbá lórí mi mo bá ní mọ́ sáré bọ̀ sẹ́rí ẹ̀ wò mi tiẹ̀ dànù ni bó ṣe kàn ní ìmọ̀ àmọ́ eré tí mo mú ní òní ìbá mi sẹ́rí bí ìbá sáré mọ́ ti ń fi darúgbó tòní ìtọ́. Eh, lẹ́nu kan eh, áńgẹ́lì sà ti gbégbá lọ báyìí. bẹ́ẹ̀ni ọpẹ́ o pé òyìnbá ni áńgẹ́lì gbé lọ áńgẹ́lì ò gbé ẹ̀mí ẹ̀ lọ. bẹ́ẹ̀ni ìyẹn ti dá bẹ́ẹ̀ ti dá bẹ́ẹ̀ ẹ eh, kàn relax kàn relax broda rẹ mo ní kó lọ bá mi ṣe nǹkan lẹ́yìn kò ní kó lọ bá mi fọ bàtà mi torí mo fẹ́ ṣèjì eléyìí mo ń lọ sí ìpàdé àwọn onípẹ́ńsàn ni so wà lọ bá lẹ́yìn kò lè ń sìn ní kó ṣe kíákíá kíákíá kádẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò fojú sunkún ẹ mi ò dẹ̀ ní fojú sunkún ẹ méjèèjì pẹ̀lẹ́ pẹ̀lẹ́ máa jẹ́ ṣé áńgẹ́lì yóò dàgbà padà. ó dìbẹ́ẹ̀ ru áńgẹ́lì tí wọ́n ń sọ yẹn bó bá jẹ́ pé léyìí tó máa dá igbá padà ni á dá padà tó bá dẹ̀ sẹ́ pé léyìí tí ò ní dá igbá padà ni á máa gbé igbá lọ ẹ̀ tí ẹ̀ fi sílẹ̀ àwọn olè ló ń lé ẹ áńgẹ́lì dẹ̀ gbàgbá lọ́wọ́ ẹ ìyẹn náà ti da lọ bá mi bá àbúrò ẹ lẹ́yìn kùnlé ni mo ní kó bá mi sá Bọ́ládé ṣe bàtà yẹn kíákíá kíákíá. torí ọlọ́run kò ṣàánú wa náà ni. rọra o ọ̀tọ̀ ni kéèyàn ṣiṣẹ́ ọ̀tọ̀ ni kó kó parí iṣẹ́ náà kó ṣe retirement ọ̀tọ̀ ni kó máa sanwó pension fún a máa máa lọ ṣe meeting ni. kí ni wọ́n sọ lẹ́nu tí ó dùn sórí tí ń bá wọ́ ọ̀bọ̀ òde báyìí bá mi ò mọ nǹkan tá a ṣe ti lè fi jóná ọlọ́run ló yọ mí lónìí o. ìrẹ́kùn kú tẹ wá parọ́ fún bá mi. ṣé àwọn gbọ́dọ̀ tẹ́lẹ̀ máa sọ lẹ́rẹ̀ẹ́ bù ni ẹ̀wọ̀n kò tẹ bá sọ̀rọ̀ ọmọ yóò ṣerú ẹ̀ fún yín. lẹ́nu òṣìṣẹ́ àwọn kan tó mọ provocation jargons ṣé wò mọ̀ pé bí mo bá rojọ́ fún bá mi èpè burúkú wọ́n wọ̀n mi. pé náà ni bàbá ẹ̀ máa fi pa ẹ̀ burúkú tó sọ ẹ̀ náà ni bàbá ẹ̀ máa fi pa ẹ̀ torí ọkùnrin tó ní gbọ́nrán ìburúkú tó ní yìí gbọ́ọ̀tì kò ní dà fún ẹ̀. mọ̀dàmú mọ̀dàmú ẹ̀ ní ṣùgbọ́n mọ̀dàmú ẹ̀ ní ṣùgbọ́n mọ̀dàmú sẹ́fìrì gbà tẹ̀fìrìgbà mi ò dẹ́rùbà yín sẹ́fìrìgbà mi ò dẹ́rùbà yín ẹ̀sìn pẹ́ ẹ̀rẹ́dẹ̀ pọ̀ sẹ́yìn pé kọ́lé fúnṣẹ́ tí bàbá mi ní gbogbo ẹ̀ pátápátá mo ní ní ìjọba àmì lójú mi. wèé gbà fúnù jẹ kọjá ni. wèé gbà fúnù jẹ tẹ̀yìn náà. ẹ fúnù jẹ kọjá ni. ẹ má lè wà kéyìn ẹ kéyìn fọ lẹ́sẹ̀ ni. o ti jẹ́ kí mo rí burúkú. ẹ kí wàá fọ lẹ́sẹ̀ ni. òfòrà tòbírà o ti jẹ́ kó tààrà mọ́ ìrọ̀ ọ̀nà. mo kọ ẹnà mo dáná mo kẹ yé ẹyin o ẹyin o yé yé. torí mo jí ní àtòbírà ọwọ́ sí fúnú rẹ̀ mi náà ọwọ́ jẹ fún kiri pẹ̀lú kọ mi mi ní gbàrí irú yìí bí náà ni màá jókòó sílẹ̀ yìí náà mi ní kúrò mi bàyẹ̀ náà tọ́ bá bí dání mhm. o ṣeun ah, yóò yẹ ọ ò yẹ ẹ tó wá rí lágbára Ọlọ́run ibi tó rokunre sí tó rokunre sí orí ó jáde ń bẹ̀ fún mi ah, tó ṣe fún mi lánàá mo mọ̀ lóore o. àìdùkẹ́ eh, ah, ara what are friends for eh. what are friends for. ẹ̀yin asọ́ọ̀lì ní tí mo wá rí ọ fún hmm. ni pé báà mi ní kí jà sọ́ọ̀bù mi hmm. wọ́n láwọn ò fẹ́ràn gbogbo orin rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ìrìn àrètí mò ń rìn wọ́n wá ní pé kí n mọ̀ wá tàn lé so therefore mo ti wá kó gbogbo àwọn ọjà mi ilé ní tí mo tà àmọ́ sọ mọ̀ pé nílò owó díẹ̀ gbogbo ẹ̀gá ò tiẹ̀ yé mi mọ̀ pé mo tún ti kọ́ sínú ìnáwó mi báyìí. èyí ò tiẹ̀ rí ìhùn rò ṣèbówó níná ni tó bá ti jẹ́wọ́ la fẹ́ náwó lé lórí ìrànlọ́ bá dé fèmí sọ̀rọ̀ mi yí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ obìnrin ń pè ọ olóòṣìṣẹ́ lọ́wọ́ bàbá ṣetán ta ló fún Hm? obìnrin náà ni. sórí àìmọye ara ẹ mi ò jẹ́ ọmọ pé mo lè ra ọ lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ mo lè ra ọ ní thirty billion dollar ọlọ́run mo lè ra ọ thirty billion dollar. owó ń pọ̀ o. mi ò fẹ́ mọ iye tó jẹ́ ṣèlú wọ ni ṣèlú wọ ni. àmọ́ ní àná ìbínú tí mo bá ọ lẹ́nu rẹ̀ tó ń bínú tó jẹ́ pé àbí bí Ṣàngó kò jẹ́ kí n lè béèrè ìbéèrè tó yẹ mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ lónìí pé kí ló dà wá àti àwọn tó ń bá jàjà kí ló dà wọ́n kí ló dà wá àti ọ̀pọ̀ gangan tóbi di àdàpọ̀ akátábà. ló mọ̀ dáa fún ọ bá a mọ̀ ṣe ń bí nínú ṣèbí jẹ́jẹ́ mọ̀ wá ń ṣọ́ọ̀bù tí mò ń tajà mi jẹ́jẹ́ lọ́kọ rẹ̀ bá dé o ló ní pẹ́pẹ́sẹ́ o ẹ̀hún fẹ́ ràgbó o ó ti pẹ́ tóun ti dàtọ́wọ́ òun múlẹ̀ o mọ́ ni à kò sí wàhálà irú èwo ló fẹ́ mo bá tàgbó fún ló bá ní à àmọ́ ṣòro kan tọ́wọ́ à ń bẹ̀ ni pé ìyàwó òun ò sí nílé ìyàwó ò sí nílé èmi yìí mọ̀ ń bẹ́ ń lè mí jẹ́ pé tolówà nílé àtẹ̀kùn rẹ̀ ni rantọ́ra kò gbé mu kọjá wọlé sórí tó tẹ̀wá dùn mí ni pé bí a ṣe wọ yàrá báyìí àti ìṣe nǹkan kan tíyàwó rẹ̀ fi dé ó bẹ́ẹ̀ ni jù àfi bí ìgalà. wo wo wo ah, ah, ntọ́nsọ náà ń bíyàn nù ah, ntọ́nsọ náà ń bíyàn nù sọ̀rọ̀ lè tó ń kọjá lẹ́nu ni bó lè yóò ṣe mọ kíra ẹ̀ ṣé ọmọ kíra rẹ̀ mọ́fá ọmọ tara rẹ̀ ọmọ tara rẹ̀ má gbò ẹ wọn wọn wọn wọn wọn tó bá yẹ nìkan tí nífẹ̀ẹ́ ló ń sọ gbọ́n tí ń sọ tó ń sọ jáde lẹ́nu ìbá ní wọ́n yẹ kí wọ́n lò ọdún bẹ́ẹ̀ lọ ni o lémi gangan tó jẹ́ pé èmi gan tí mo ṣe bẹ̀rẹ̀ tí mo fọ tí mo forí fẹ́ náà tí mo fi gbogbo ara fẹ́ náà yìí tí jẹ́ ń bẹ̀ wò bóyá ó dùn ni o bóyá kò dùn ni o ọwọ́ mú ọwọ́ ń pè káàkiri yẹlẹyẹlẹ ọwọ́ ń pa àwọn èèyàn pé sẹ́mi ń pa wọ́n wọ́n jà àbí wọ́n ní jẹ ọwọ́ wa ní wọ́n sọ o sì mọ̀ kí mo nífẹ̀ẹ́ rẹ náà ló jẹ́ kó máa sọ̀rọ̀ bó ti ń sọ̀rọ̀ tó I understand where you are going to nǹkan tó ń sọ yé mi mọ́ bó wà ní báyìí sórí ètò sọ lẹ́ẹ̀kan pé òtún ìjẹ́mbẹ̀ ò mọ̀ bọ́ yóò dùn àbí yóò dùn ah ó dùn bàjẹ́ àfi bí ṣúgà wọ́n bì í wọn ló ti tó. ní èmi fẹ́ dọ́jọ́ hm? mo fẹ́ dọ́jọ́. mọ̀ lọ ọjọ́ ọjà lòdù àbàdo. mi ò mi ò tí ì mọ̀ mi ò mọ̀. mọ̀ bọ̀ mọ̀ bọ̀ hm? ó ti tó wẹ̀ náà ìwọ àná kí lè tó lè ra báyìí afọkànlọ́rùn tó lọ ń ọdún nínú àdìsá tó jẹ́ pé kinní rẹ̀ ṣe bákan bákan. bọ́ọ̀lù ṣe ṣe. mo bá ṣe máa ṣe máa ń gbà kékeré tá a máa jọ wẹ̀. ó ti tó wọ náà gbogbo ẹ̀ láti rùlé ọ láyà ìkó yọ sàn kankan mọ́. kí ló ṣe é ṣé ìwọ̀sá kan bí lónìí. ọlọ́run kíní kòkòrò kan máa ń rìn lórí mi ni bó ṣe gbé kíní lè sọ̀rọ̀ orí mi kòkòrò kan máa ń rìn lórí mi tó bí ẹ bá ti dára lé mi yé ọmọ tí vibration ah, kí ni ah, ah, kí ni. ní ìgbà tó ẹ tẹ́lẹ̀ kí lọ́wọ́ rẹ mọ̀mọ́ dára ayé mi mọ̀ bàjẹ́ ayé mi mọ̀ tà mọ́lẹ̀. ayé rí o ta mò mm, ṣàbẹ̀sùn fàkórọ̀ rí ọ̀rọ̀ rẹ̀ ń fàmójútó adẹ̀ǹpọ̀rọ̀ mm, eh, náà lòwe ó fẹ́ mọ́ ọ lárónú. Mm, láì dẹ̀ ṣe pé ajá gbé ẹ níbi ọmọ lọ kárí ilé ọ̀rọ̀ rẹ fámójútó. kí ló wàá jẹ. àwọn oúnjẹ lè fi bẹ́ẹ̀ lẹ́yìn ẹ ṣé irú béèrè tó ẹ kó tó máa béèrè lọ́wọ́ mi nù láti ìgbà tó ti fún mi ní èso àjàrà rẹ tó ti fún mi jẹ ni mi ò ti gbádùn mọ́ tí mo ti kó sẹ́ẹ̀kẹ́ báyìí tó yẹ pé bẹ́ẹ̀ lẹ́kẹ́ mi wù mí lẹ́kẹ́ mi wù mí bẹ́ẹ̀ nínú mi ń dùn láti ìgbà náà lọ́hùn tó dẹ̀ tó promise mi pé kò sígbà tí mo kan lẹ̀kùn rẹ o tó ní sí fún mi gbàgàdà báyìí o ẹyin kí wàá lóde tó ń fi ìyá rẹ̀ jẹ mí ẹyin ojú tó ń dọwọ́ rò tí ń yí padà ó ṣe bá a ṣe jọ sọ mọ́. àmọ́ gbọ́rọ̀ ń gbòòrò ẹnu èso àjàrà hmm? ṣé wọ́n mọ̀ pé owó náà fi ń sọ kó obìnrin ni mo sọ fún ọ láti jẹ̀ta mo ní irun orí mi ti tó tú ó ti díù. ẹ lọ rì ní o. lọ rì ní o bíi pé kí wọ́n fi rì ní o ṣé wọ́n mọ̀ pé owó náà fi ń rì ní o ní wá o yẹ ẹ̀sán ọkàn fún ọ tí o bá kówó tó ní lárí owó tó ní fílẹ́fọ̀ tó bá kó wá lọ́tẹ̀ ìwò mm. ó ní àwọn lẹ́fù kan tí mo dé. mo hmm. dáná iná gbé mi mo gbé lẹ́bù búbo kò yé mi o ah. jẹ́ wọ àwọn lẹ́bù náà kí n lù lẹ́bù wo. kẹ́ mọ̀ sí è e. àwọn lẹ́fù tó ní wo àwọn lẹ́fù tó yẹ pé ó ju gbogbo èyí mo ti ń gbé ọ lọ tẹ́lẹ̀. mo dáná ọmọ mi ti jágoro. ṣé wọ́n ti gbọ́ ń pa fàjásò. fàjá. fàjásò. Ah. ìmọ̀ ọ̀lẹ́ àwọn ọ̀rìn tẹ́ pọ́ tó stone sí gbogbo ẹ̀ ráńdì. ajé o wọ́n tó stone yípo rẹ̀ báyìí. bẹ́ẹ̀ni so ti tó. Ah, ah. láti jẹta. ráńdì. máa kọ́wọ́ wá kọ́ wá wọlé. ọlọ́run ọmọ mi tí ọ̀dẹ̀ rò tẹ́lẹ̀ ìbídùn ìdídùn ìdídùn ìdídùn ìbídùn ọjọ́ tí ó ti pàjásò gbogbo nítorí ẹ̀kọ́ pàjásò gan eré burúkú bẹ lọ́wọ́ ẹ̀ dàbí dàlú ó mọ̀ jọ́rì mi wọ́n ní ìsìn ah tipẹ́tipẹ́ lọ kówó tí ń pẹ́ ah, ah, mo dára ayé mi ayé mi ó lò lọ mọ́. ẹ ṣe torí owó náà ló ṣe wá ń fi ìyà jẹ mí tó tó bá nígbà tó ọmọ kò ti fàjásò rẹ̀ èèlò ni èèlò ni ó bá dé ọmọ tó ṣe fún mi nígbà tó ti jẹ́ pé ọ̀rọ̀ olówó dé mi kàn tó o lè ṣe oore kan fún mi kàn fún mi wákàtí méjì péré. Ah, tí n bá fi padà dé láàrin wákàtí méjì gbogbo tó bá yẹ kí n ta níbi tó yẹ kí n ti ta n ti ta n ti sọdọ owó ibi tó bá yẹ kí n rìn sí n ti rìn sí dẹ gbogbo àjọ tó bá yẹ kí n dà n ti gba gbogbo ẹ ṣebí kó wọ́n sá ti dé kí n lè fàjá kí n lè dé bí fàjá sò ni. tètè lọ mo ti ń pẹ́. ọmọ mi yé mo dára ọmọ yìí ta ló kọ ní fàjá sò ni. ta ló kọ fàjá sò. àwa mọ̀ ni. irọ́ ni ẹ lọ sí. ọkọ mi yàtọ̀. ẹ lọ sáàsẹ̀ lórí gọ́gù mi. kan náà ń pè gúgù. gúgù gúgù. tètè lọ tètè lọ ń pẹ́. bọ̀ bọ̀ ibo lọ sọ́nà lẹ́nu bọ́ báyìí. fàjásò fàjásò. àrí ìwọ kọlù ganan o fàjásò ti ẹ̀ dúró màgbó rẹ̀ gan kémi ò sẹ́lẹ̀ ìmú. kó wá pín fún mi o kó wá. ẹ bá mi wá mọ́nà lọ kárí ilé. bàǹtà dáadáa o. ẹ má wọrí mo ti ra yín mú ìsì ẹ̀. ǹlẹ́ o ǹlẹ́ o ọlọ́run fà ń fún ọ lálàáfíà. òsì ọ̀dà ń lè pákó. ilé tí wọ́n fi búlọ́ọ̀kù kan ṣe ní ìsìn òsì ọ̀dà ń bẹ̀ ọyá bá wọn kẹ́ni yìí bá wọn. olòsì wèrè ètò ganan bí ètò fi ń gbèjò amúnibú ni ẹran bí iye ọmọ àlè játijàti. ọmọ tí ọgbádùn báyìí ló tún ṣépè fún kí lọmọ òun ṣe fún ọ gan. sọmọ eléyìí eléyìí sọmọ ọhún mò lélẹyìí tẹ́ ń pè lọmọ ọmọ náà dẹràn dẹ ìkejì ajá sáré lójú kòkòrò wọ̀bì àwọn bílíkì ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ làlàdé yìí ìtí ò kàn kò mọ̀ pọ́jọ́ orí òun kò tó ṣe tá gbà ń ṣe ṣèbí gẹ́gẹ́ mo gbọ́dọ̀ àjẹ tèmi lẹ̀ mm. tó bọ́ bẹ̀ tó lọ rún pákó kò tí ì mọ nǹkan kọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni oh. ṣèbí kíní rẹ̀ sì nàró báyìí ni ah. sẹ́rí ńgbà tó bá yá yóò mọ fibration báyìí ni eh? tí yóò mọ gbọ̀n báyìí ńgbà tí yóò bá rí bí wọ̀ ṣe mọ́tàn yìí gbogbo òhò tó ṣé pé pákó lọ jẹ tí kinní rẹ fi nàró sansansan báwọn bàbá ti wá jẹ báwọn eléyìí wọn ò ní mú eléyìí pákó ni ọba mú bó ṣe mẹ́rin bó ṣe méje wọn wò tán. ẹ ẹ mọ wo bàbá ẹ dẹ́kun ẹ bàtà lu pákó eléyìí fún yín gbà tí ìsèpolówó ẹ ti fẹ́ ra pósí ibo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀. Ah! èmi àkànmọ́lẹ̀ bàbá sì pa o ọkùnrin ló ké sí àti <laughs> bá wà nílé màá tún máa dẹ́rù bara mi <laughs> bàbá ọmọbìnrin o. ẹ̀yin sọ pákó eléyìí rẹ̀ pákó làásán tẹ̀yìn mú oúnjẹ tẹ́ fi ń fọnu ni ṣé ẹ rí eléyìí bí ẹ bá rún láàrin ìṣẹ́jú márùn-ún bẹ́ẹ̀ rọ́sàn tán ó tán bó lẹ̀ ẹ rí bọ̀. n ò ṣàwádà o ìbínú n ò ṣàwádà o. kárí ilé ah. ọ̀rọ̀ rẹ̀ fámójútó two ẹ mọ mu lérè. sọ wá rí tí n bá wá jẹ pákó ọ̀ǹtán tí kinní ọ̀n bá nàró bó ṣe yẹ kọ́ nàró tá a wá bọ́ ọkọ náà kan tí mo yẹ̀ wò mo tún jẹ́ ọ ní ànádà two thousand. ẹ gbà gbogbo àwọn bọ́ìsì tó ń bẹ ní gbogbo olùtẹ́ alade láìdẹ ṣàfihàn òfìṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ fámójútó òórùn di òórùn di òórùn di mọ́ orí ṣíà àbó ti lọ jí àgbo òbídùn ó ti wá dúró síbẹ̀ this is what they call priapistic experience ìwọ ah ìbínú fẹ́ da lẹ́rú ẹ ah, eh, eh, ìbínú ìbínú. ọ̀rọ̀ rẹ̀ fámójútó. ìbínú. ọ̀rọ̀ rẹ̀ fámójútó. Ah, ah, bàbá bínú. mẹ́tò sẹ́là. bàbá bínú. bàbá bínú. bàbá bínú. bàbá bínú. bàbá bínú. bàbá bínú. tani. ah soj bóni bóni bóni ẹ pẹ̀lẹ́. Mhm. Eh, ẹ eh, bẹ́ẹ̀ ni òótọ́ ni mo wá wò nílé àmọ́ ìwọ nìkan ni mo wá wò nílé èwo tó ní di mọ́kẹ́lẹ́ tó gbé lẹ́yìn. Ah. mọ́kẹ́lẹ́ kí ni mọ́kẹ́lẹ́. Ah. nígbà àjọ délé bẹ́ẹ̀ mi rẹ̀ lájọ jáde wọ́n sì ní ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa tàtà ọwọ́ rẹ̀ wa kan wálé ṣé ìwọ̀n lè wá bí. èwo ni ọ̀rẹ́ yín àtàtà ẹjọ́ o ẹjọ́ o ìwọ ni mo wá wá ẹni tí mo wá wá lérè o. ẹ dákun kí kí ló fẹ́ rí ẹ̀mí kan fún. ẹ mo fẹ́ mo jẹ́ n rí ọ jẹ́ káwọn òun ṣètọ́jú ṣe gàyà fún wa díẹ̀. Ah, ah, ah, ọ̀rẹ́ wa láti láti látàrí. ẹsẹ̀ kábàrà fún wa gbogbo kan lèyàn máa sọ lójú ọ̀rẹ́ ni olójú àwọn ọ̀rẹ́ tẹ̀ máa sọ̀rọ̀ fún àwọn ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kan wà téèyàn ò ní sọ̀rọ̀ lójú wọn. Eh, téèyàn ò ní sọ̀rọ̀ lójú wọn. ọ̀dà àwọn ò lè jáde. ẹrù ti lẹ̀lẹ̀ mo fẹ́ ta ni. Eh, kódà gan mo sì fẹ́ yá àwọn owó kan lọ́wọ́ rẹ kùn torí ìpínlẹ̀ ní owó yẹn fẹ́ fún bí dandan owó kan. ee bó jẹrẹ irú wa palapala wo ni torí ìbídùn tó fẹ́ ta gbogbo kele yóò tún ní kí n tó fún un ní five thousand naira. sẹ́ẹ̀rì tí mo hétí jùlọ ayé ni kéèyàn máa ta sẹ́ẹ̀mí sọ́la àbí kọ́ máa ta sẹ́ẹ̀mí sẹ́ẹ̀sì rí o kí ni ìwé ní gbogbo wèrè kan èmi àtẹ́jọ́ sọ̀rọ̀ ní kọ́nà nísìn o tún gbẹdọ́ àwọn onílé kẹta. a ní fẹ́ kó o fò gànà o tún fò rúfù. dáadáa ọlọ́run níjọ́ sẹ́lẹ̀ yàtà gbangba ti ṣe láàrin wa yìí káwa ah, ah. sì mọ kọrẹsán rẹ ni bọ́ọ̀ bá ti ṣẹlẹ̀ yà láàrin gbàtà kọrẹsán rẹ tọ́ọ̀ bá ti gbọ́ wàhálà ti ẹnu. ẹyin lẹ mú sí tẹ́ǹsì. Eh, gbọ́ mi a ní òye ìpamọ ìníyàwó rẹ mọ. Eh, ibi dùn wọn eh? pè ní ìyàwó wa. wọ́n wà mama mama lo ìwọ ni wa ìyàwó wa. ẹ kọlẹtífù ni kọlẹtífù. mama lọ wa mama wa ìyàwó mi ni ìyàwó mi jẹ ah. ìyàwó kò ní jẹ kókó ní jẹ tí bàbá tọmọ kọ́ máa là là ìwọ ni ìyàwó ìyàwó wa. ìjọba dúró lọ́mọ tí ìwọ fẹ́ torí rẹ̀ ta gbogbo nǹkan ní rẹ̀ tọ́tún ya five thousand ọ̀tún jẹ́ gbèsè five thousand. tòmátò kan bí ẹ. lọ́mọ tó jẹ́ pé bẹ́ẹ̀ mi ọba àrùn hmm. bí n bá ti fún five hundred naira pé hmm. ọ̀tàn yóò ka gbogbo òkè fẹ́ mi. Ah, bí n bá ń jì báyìí bí n bá ń jì báyìí bí n bá ń jì báyìí. ọ ah, ah. oh, gbólórin kan tọkọ ni ó ní àwọn alákọ̀ọ́kọ́ jẹ sọ àwé òó dúdú pẹ́rí ó dùn mí kò gbóyìn bówó àyàmú ẹni ẹ sọ̀rọ̀ ẹni ẹ sọ̀rọ̀ ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ òsì. mo sún ọ pé ọmọ inú ọ̀dà rèmi àti ẹ̀ ló ti ẹ̀ ti dàrú ẹ̀mí àti ẹ̀mí àti ẹ̀kẹ́ ilé ìkẹ́ ìwọ ìwọ ìwọ ọmọ tí ọmọ bàtà wà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa. èmi àti ẹ̀kẹ́ ẹ wo gbogbo kan ló padà báyìí ní sèkàmì ọ̀padà ẹ tó sọ lọ́hùn mo mo ṣe fẹ́ ta nǹkan mi ni mo ṣe fẹ́ ta òun ẹ má bá ti yín lọ ẹ má jà yọ ẹ má jà yọ rìn mọ́ káwọ́ yọ rìn mọ́ ẹ má jà yọ rìn mọ́. ṣé tó lóbìnrin àfi yọ rìn mọ́ Ah. bá jẹ́ ìdóbìn gidi ṣé kárí ilé ń lọ́wọ́ àtòrí rẹ̀ máa sọ pé káwọn ah, ọmọ. Ah, èwo ni kárí ilé láyé ẹ má bàbá ọmọ lórúkọ jẹ má bàbá ọmọ lórúkọ jẹ ìfẹ́ o ìfẹ́ o mo lè ṣèwèrè fún yín o. mo ti gbọ́ mo ti gbọ́ o máa ń sọ bàbá ti jẹ́ pé ìfẹ́ o ti ń jó ní orí rẹ̀ ẹ̀ mọ̀ wọ̀rì èmi ò ní wádọ̀ rẹ̀ mọ́ bọ́ sí àmọ́ lójú ẹ̀mí mi ò ní sórí bú. lágbára náà kò ní sórí bú. jọ ti má sórí bú kí ni tiyín sẹ́yìn àti yín jẹ́ mọ̀lẹ́bí. lójú ẹ̀mí mi ò ní jẹ gbèsè. àmì ò ní jẹ gbèsè. ilé ìtọ́wà torí obìnrin wèrè kan kárí ilé ìtọ́wà mọ̀ tàǹkan nílẹ̀ over my dead body sọgbọ ọba kìlọ pé. èmi ni ìyàwó mi ni obìnrin wèrè ìyàwó mi ni obìnrin wèrè kò bí ọ̀rẹ́ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ wọ́n fẹsẹ̀ ẹ ìní ta kílẹ̀ ọjọ́ ta wà láì máa ta ẹ nítorí bìdú máa ta ẹ bá gbọ́ wọn lẹ́kọ̀ọ́ máa ta wọn ìbí wọn ẹ bọ̀ ẹ ẹ sọ̀tò ẹ sọ̀tò àbọ̀ ọ̀rẹ́ ta bọ́ àdìta ẹ máa gbẹdọ̀ máa ta tébù fún mọ́là máa ta wọn sí àlùmọ́lẹ̀ yà wèrè mọ́là àbọ̀ kí. This is flagabasted, shameful atrocity and tragedy. Ìbídùn. Ṣá. Wọ́n gba omi lójú mi. Ìgbà tí mo dá fún yẹn, ó dàbí pé kí ọ̀tá mi kó má jí mọ́ ni. Mo ní ọmọ ìyá méjì kì í réwèlè. Mo fẹ́ gba gbèsè ayé àbúrò ẹ jẹ́ àbí? àtúnwí ta ìwí náà àjáde tán àtúnríwọ̀ ìwọ fúnra ara rẹ gan-an lára táwọn àwọn alálẹ̀ tí wọ́n ń kó fún ọ kó fún ọ kó fún ọ àwọn bàbá bàbá ńlá bàbá bàbá ńlá grandpa ni wọ́n bẹ̀rẹ̀ kó fún irú rẹ̀ báyìí torí ọlọ. Ah! Ah! ọlọ́wọ́ ó ń sọmọ dáadáa ìyẹn ni orí rẹ̀ fi lórí ẹ̀ fi tan rẹ̀ ló fi tan déńjà orí burúkú bá àwọn kan náà wọ́n rí ọmọ tó gbé dénjà sórí wọ́n tún lọ lálẹ̀ lálẹ́. wàá lọ pé o lọ gbé kinní lẹ ọmọ mú ọmọ mú pákó òun mú pákó ọbẹ̀ ẹ̀sìn ń ra ẹ̀ má ga àwọn alálẹ̀ ń rú wọn wọ́n ń wọ́n ń òun òun ń àga orí yìí ti dàrú ẹ̀ ń rà ẹ̀ gbé ayé lọ́dọ̀ wíwó lórí ibú ni olùsí ara rẹ mo sì ní ọmọ òrùn pákó. ìwọ ló kọ́ náà. shut up níbo ni wọ́n fojú ẹ sí tí àlàdé fi lọ mú pákó àfọrí òun náà lórí kó tó máa borí lókè borí lọlẹ̀ bí àgámà àgámà lórí pákó fi sẹ́nu ọba ń rún rẹ̀ má ga ọlọ́run ló ní kémi tètè wọlé bóyá kò bá ń rẹ̀ mọ́ tẹlifíṣàn ń rẹ̀ mọ́ bá tébù ń rẹ̀ mọ́ kò bá ń rẹ̀ gbogbo tẹ̀ ń ra ẹ̀ padà lọ́wọ́ lọ́run ṣe kí afọ́rí ọmọ gbó ìdájọ́ mi láti wákàtí àti ìṣẹ́jú yìí lọ ìdínú hmm? lọ ronú iṣẹ́ tó fẹ́ máa kọ́ ah. torí láti àsìkò yọ àti láéláé ní ìgbẹ́dọ̀ rí ọ kó o máa ta àgbo àbáfòmù àbí àbí pákó rádaràda òsì kan nínú ilé mọ́ you have it. gbogbo àwọn máa lọ da gbogbo bí mo ti ń sọ̀rọ̀ máa lọ da àwọn àwọn àwọn àgbo yẹn nù lálẹ́ lálẹ́ bí mo ti ń sọ̀rọ̀ máa lọ da gbogbo ẹ̀ nù. ọmọ ṣe o bẹ́ẹ̀ mi sọ́rí mo gbọ́ ti yín tàgbó tẹ́ ẹ sọ ẹ mọ̀ dànù bí òwúlò fẹ́ mi mọ́ ó lè wúlò fẹ́ lómi àmọ́ sẹ́rí tẹ́lẹ̀ náà èmi gan ti ń rò pé bóyá kí n múṣẹ́ mọ́ ọ ṣe kánná mọ́ ọ ṣe irun ojú mọ́ṣẹ́ àgbo tí mò ń ṣe ìfẹ́ mọ́ ọ ṣe two in one tẹ́lẹ̀ ni ṣùgbọ́n ní ìsìtẹ́ ti sọ́nà ń fi tàgbo sẹ́gbẹ̀ẹ́ ń mú ti à ń lẹ́run ojú o à ń ṣe kánná o eyelashes and efri ń mọ̀ ṣe mọ́ra wọn lọ́bàgọ́ ọ̀sán. òótọ́ ni àǹtí mi sọ ìgbóngbà tí yẹn ní ìsọ̀tà gbé bó lẹ́sẹ̀ lẹ́ dàgbò táǹkì mi ń tànù nǹkan tó jẹ́ pọ́ìsì ẹ̀ nìkan inú jẹ́ delicious food pẹ̀lú mi òótọ́ làǹkì mi sọ. òótọ́ ló sọ àgámà àgámà lizard. tẹ̀tẹ̀rí bá mi. shut up bàbá rẹ̀ wo ni tó rí àgámà lizard afọ́rí. ah bá mi tún bínú polo polo polo tí ara rẹ ló sì fa. ọmọ àlè. ọmọ bàbá ẹ abájọ náà èmi ò bá ìwọ gan alára ó yẹ ká wá bàbá ẹ kàn. ṣàbẹ̀sùn pàpòrọ̀ rí ọ̀rọ̀ rẹ̀ ń fàmójútó. mo ti ń bọ̀ mo ti ń bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ wọ̀rí èyí ní pẹ́ẹ́dé ní ìṣẹ́ lóde mi sọ́ọ̀bù. you see me soon now now now. ẹ kí ni gbogbo yẹn. èyí kí lélẹ̀ èyí kí tún lélẹ̀. agbo our customers wọ́n wà ń sọ̀bù mo á fẹ́ gbé fún wọn. lẹ́yìn ìgbà tí mo ti pa á láṣẹ pé mi ì fẹ́ rí kọ̀ǹkọ́ṣàn yìí mọ́ ok tí mo dẹ̀ sọ pé kó lọ ronú iṣẹ́ tó fẹ́ ṣe eléyìí ló ṣàfẹ́ kọ̀ǹkọ́ṣàn yìí ló fẹ́ ṣe o fẹ́ kí n dákú lẹ́ẹ̀kan sí kí n má padà wá sáyé mọ́ o lè pa mí kó o tó pa mí i will kill this business My mother, in fact màá ah, bá mi bá mi ẹ̀sùn lẹ́wọ̀ bí ẹ bá mi ẹ lẹ́sọ̀ lájẹ́ bá mi bá mi ẹni sùúrù bá mi ọ bá mi bí ẹ bóde bá mi ti bá mi mọ́ ọ ẹ̀sùn lẹ́wọ̀ bá mi bá mi bá mi ẹ̀sùn bá mi bá mi bá mi ẹ̀sùn bá mi lọ àti mi ẹ bá mi àti mi ọ ìyàjú mi ẹni rẹ lọ́dún kú ìmọ̀ ká ọ èmi náà wà ká àti mi. olórí olórí. irọ́ ni o. Ah, ah. ọ̀rọ̀ mélòó gan-an ni mo fẹ́ sọ sí mo fẹ́ parọ́. Àpèkẹ́ eh? àpèkẹ́ tó ń ṣe ilẹ̀ bọ́ta bọ́ta wá gbọ́ jíìsì. èwo ah, eh, eh, làbọ̀rọ̀ fi ṣẹlẹ̀ láàárọ̀ Monday. Oh. ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ o ọ̀tọ̀ ni iṣẹ́ ọ̀tọ̀ ni gist gbogbo ẹ̀ náà là ń mú mọ́ra tẹ́mi fi ń gùn mò ń gbọ́ ọ̀rẹ́ mi. ó yá hmm, ó dáa o bí mo ṣe kúrò ń lé mi jẹ́jẹ́ tí máa dé gẹ̀rẹ́ ibi ẹ̀yìn ọ̀dọ̀ àwọn ìbídùn bẹ́ẹ̀ ni mò ń gbáriwo gèè ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ nígbà tí máa ṣíjú pẹ́ báyìí níṣẹ́ ni bàbá ẹ̀ ń fílíǹgì gbogbo gba àgbo ẹ̀ síta níṣẹ́ ni bàbá ẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo ọmọ òṣì ọmọ ọ̀ranù kárí ilé adójú ti ni gbogbo àdúgbò ló ti bàjẹ́ gbogbo gbòòrò ló ti bàjẹ́ ìfẹ́ ah, ah! sórí ọmọ yẹn kò ń ṣe lẹ́nìkan ló bàjẹ́ ó bọ̀nà jẹ́ ó ti bà gbogbo gbòòrò gan jẹ́. ṣé ìyẹn nìkan ni ṣé bàbá ẹ̀ ló ń bà ni ó ó ń ba baálẹ̀ nu jẹ́ ó ń ba gbogbo òlu jẹ́ kódà ó ń bà wá gan nu jẹ́ nípa bó ṣe ń wọlé ti àwọn ọkọ wa. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ṣọwárẹ́ lè tó ara wọlé báyìí àsìkò àti fi ṣẹ̀sìn ó ti tó báyìí torí bàbá ẹ̀ ti fi ṣẹ̀sìn àwa ló kù tá máa fi ṣẹ̀sìn tá máa yẹ̀yẹ́ ẹ̀ níta gbangba. àsìkò ti tó tá máa yẹ̀yẹ́ ẹ̀ níta fún. sẹ̀rí àgìdì oníbìrẹ̀ ló gbẹ́jọ́ wá láàárọ̀ wá ní àárọ̀. ṣọ́ra aṣọ yìí wàá bá mi mú lẹ́gbẹ̀ẹ́ bó ṣe máa ń bá mi mú torí eléyìí tó sẹ́ǹtì ni ó tóbi ju àwọn èyí tó máa Send sẹ́ǹtì mi lọ tẹ́lẹ̀ lọ ó yẹ gbọ́n mi tiẹ̀ ti wá lo mawú mawú ni mi ò mọ̀ ó ṣe. Ah, ẹ ẹ máa ṣe àmọ́ ṣe ẹgbẹ́ ìrún láṣọ tuntun kó ránṣẹ́ ni ó ń jẹ mí naira o. torí fifty naira Ma fún ẹ nà ó. ó dẹ̀ mú wá kí n múra. a máa rí oyè gbowó lọ́rọ̀ ẹ̀ lọ́tẹ̀ yìí ó mọ̀ pé mú nǹkan wá fún wa. kò yẹ gbowó ó yẹ kí n gbẹ́jọ́ kò yẹ kí n Monday ìwọ gan wá máa lọ wá ma lo. Pẹ̀rẹ́. Tánlẹ̀ o. Gbà ọ̀rọ̀ ló fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan tí gbogbo àwọn èèyàn máa ń ṣe fún ìyàwó wọn. Ò tiẹ̀ wà fún romance rárá. Kò bí ṣe kọ̀ ẹ́ ìbá kò kọ̀ ṣe báyìí. Ṣé rí Kò fi inú ẹ̀ kò fi pàdé inú mi. Bóòlù ìgbìmọ̀ ti ń bọ̀. Tánlẹ̀ o. Kànáà ò mọ ẹ lára. Mọ̀mọ̀ Yorùbá jàtìjàtì. Ò mọ̀ bọ́ ṣe ń ṣe fúnfẹ́. Ń tòtí bí gbogbo wéra bó ṣe jó yín náà. kiri. gbò lélẹ́yìí gbò jòwárì gbò yìí gbogbo nǹkan báyìí lọ́wọ́ nínú gbò yìí gbogbo nǹkan tó jọ mọ́ líle líle líle rọ̀mí yẹn náà líle tí kan náà máa le tó máa bá fún lẹ́lẹ̀ báyìí náà gbogbo ẹ̀ lọ́wọ́ yín rẹ̀ bíi máyìn. ọ̀pẹ́yìn. alẹ́. alẹ́. àfàtọ̀. Ah. wàá pẹ́ lórí ẹ̀ wà pẹ́ lórí ẹ̀ gidi gan bí màmá ẹ̀ bá pè ó wá ní rárá sẹ́ mi dìde lórí ẹ̀ mi ti ṣe tán <laughs> gbogbo ẹ̀ ló kún fún gbò yìí. ó ní gbogbo tó gbé wá. gbogbo ẹ̀mí ní jẹ́ kí mọ̀ orí burúkú mọ̀ òṣì tó máa ń kiri gbo tó yẹ pé inú yàrá àwọn ọkùnrin ló máa ń kiri gbo wọn ní orí bẹ́ẹ̀dì wáyà mi ní jẹ́ kó àgbà kọ́ lọ́wọ́ mi ni mo ṣe ṣe tán báyìí ni mo ṣe ní kí n sáré lọ ṣàgbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló ìwọ ọmọbìnrin ọmọ tí wàá já pa lẹ́nu ọjọ́ eh, mẹ́ta yìí. wàhálà yóò jẹ́ kí n já wàhálà yóò jẹ́ kí n jókòó síbi kan eh. mo ti wá ṣèlérí fúnra mi pé gbàrà báyìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní mùgbò yìí mi ní lọ sí jàmọ́ o. ọ nílò jàmọ́. a mi ní lọ sí jàmọ́ ká ń bẹ̀yẹn náà ni màá máa pàtẹ sí i ní ọmọ nílé fúnnú yé màá na kó àsìyẹn dó tó bá ṣáàtì mùgbò náà tí kìíní ẹ bá ti ń ṣe fún gbérígbérígbérí báyìí ṣáàtì yòójú bíbáyìí náà kò ti pè mí ṣe wáyé tó bá ti wá pè mí jù tí gbogbo èèyàn bá ti sá máa fura sí pípé yẹn náà ṣáà yọjú kò ti ṣe báyìí àti yé mi kò tó wẹ̀ ìwò mo ti wà rírì bẹ́ẹ̀ eh? gbogbo aṣọ báyìí ti kúrò níra mi. Ah, kọ́ sí. bẹ́ẹ̀ mo ti wá tún ọmọlúwàbí mi ṣe báyìí hàn. kọ́ sí. bẹ́ẹ̀ ọkọ mi. àgbà tó jápa. Ah, mo já burúkú ẹ̀ o ti jẹ́ kí n forí jábọ́ báyìí mo ti wá dúró. <laughs> wọ́n èmi lọ wá ṣàgbo wá fún wa. Ah, ìwọ ni o. n tí mú mo ti ń fìlẹ. Ah, gbogbo ara ẹ ti ń dìde ti ń dìde sáré mú kọ́ọ̀pù mara kó wá sáré dààmú wàá gbé jẹ fúnra ẹ báyìí ni wàá bù sínú kọ́ọ̀pù náà wàá gbé mu. òun mọ̀ tí mò ń gbọ́ lásán gara mi ti ń dìde. yéè eh. ṣé kà sáré bẹ̀rẹ̀ náà ni. Ah! kọ́ọ̀pù kọ́ọ̀pù kọ́ọ̀pù. wọ́n náà lè wá lọ mú kọ́ọ̀pù náà wá fúnra rẹ̀ tètè pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ìjọ máa tẹ̀lé ẹ lẹ́yìn. Ah, ah. Mo wà lé fún ẹ. Owó wọn ti yàtọ̀ láàárín. oníṣekúṣe ọmọ òpin kárí ilé àmọ́ bìlí ìfọ̀jẹ̀ èyí ló jọ àgbáyé lóko ṣé ìgbà tó ṣe fún mi ìdá torí ọlọ́run ṣé ìgbà tó ṣe fún mi ìdá. mọ mọ mọ mọ gbọ́rọ̀ lẹ́nu rẹ ṣé wá fẹ́ kí wọ́n dúró tìbí nulẹ̀ kí máa wo ojú ẹ báyìí kí máa wo kí máa wo àyàrá báyìí kí máa wo ti ibi tí ọlọ́run tún fún ọ ṣé ọ̀ṣọ́ dúró tìbí ẹjọ́ òfò lọ́rọ̀ káàkiri pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ ọ̀ọ́ dàpọ̀ ìdí mo jẹ́ lọ́sàn gẹ́gẹ́ só mọ́ ni. ẹ tó jẹ mọ́ tó bá má lọ bẹ̀ má lọ bẹ̀ o sọ ni dáná fọ o dáná fọ ni àbí bíbí ló dáná fọ lánàá. wọ́n gbọ́ wọ́n lọ́tọ̀ kò dáná ẹ̀bà àbí fùfú fún mi rí o àwọn ìyọ́ tó dá fún mi lọ́wọ́lọ́wọ́ lọ́sàn-án yìí. Ah! ò ṣe rú ẹ̀rí ò dáhùn rọ́bà fún mi. àgbà tẹ́mi oṣù ní ìyanu obìnrin tẹ́mi oṣù ní àpòwọ́ bíi ti bídùn aláṣọ obìnrin ni mo wà lókè tọkọ rẹ mo ń wà ìsàlẹ̀ obìnrin eré ìsàlẹ̀ ni mo ń wà. Ah, ah, ah, ìyá yín lọ sí wa ọ̀rọ̀ ayé ẹjọ́ ló sọ wọn o kò sí tó ṣẹlẹ̀ fún ayé sí i níṣẹ́ wọ́n lè dúró kẹ́kọ̀ọ́ wà sálẹ̀ ètò tó burú jù wọ́n gba iná mú báyìí àti báyìí sílẹ̀ fáwọn lọ́ọ́ máa gbé lọ sókè ó tó wá gbọ́ nǹkan wọ́n lè rọ́ọ̀kún mú ọmọ bẹ́ẹ̀ dáyọ̀ tó dáyọ̀ tó tá máa sọ ìlú wọ́n ti dáyọ̀ tó ó tó ọmọ nìkan tó wá wà. ìdí bẹ́ẹ̀ ta ẹ̀sìn wíbarò náà gbé wá wá wá wá sí ọpọlọ rẹ̀ ńlẹ̀ o kì í ṣe wíbarò ọjà rẹ̀ bí kò sùn o obìnrin báyìí yóò mú àtàlẹ́ lọ méjèèjì yóò dàbí lẹ́bẹ̀ẹ́ pa ọ wà kó ẹsẹ̀ látẹ̀yìn ọlọ́run wo ọ wà gbé sí àárẹ̀ rẹ̀ lọ́mọ àfihàn lọ́mọ sọ́sì dá yín lójú pé gbogbo tẹ̀ sọ pátá yìí níbi dùn ṣe. wọ́n ní bí wọ́n fẹ́ mi mọ̀ yìí igbá rẹ̀ ni wọ́n mójútó. <laughs> bàbá rẹ̀ ṣé báwa mẹ́tẹ̀ẹ̀ta àbàtì wá dúró níwájú ẹ̀ báyìí sí náà rọ́kàn la máa ma pa rọ́kàn náà gbogbo ara máa pa fún bírù kan tótótótó. òtẹ̀ bọ́ sí gbòòrò àkọ́tẹ̀ fún ìwádìí lọ́sọ̀tún lọ́sọ̀dì ṣé fún ìwádìí pé fún gbogbo àwọn obìnrin náà tó wà ní dùgbò yìí náà gbogbo ìyàwó rẹ̀ tó wà níbí bẹ̀rẹ̀ náà pé irú ìmọ̀ wo ni bídùn jẹ́ bídùn lórí burúkú mímọ̀ wèrè náà tó pé wèrè náà bẹ̀rẹ̀ pé irú ìmọ̀ wo ló jẹ́ kò jẹ́ kí gbogbo ọkà ṣe gbádùn fún gbogbo ọkọ̀ tá a fẹ́ sílé náà mo ní kan náà ló máa gbé káwọn ọmọlẹ́bà ó máa gbé kí ni tẹ̀rẹ̀ kí ni kan náà kó tẹ̀rẹ̀ gangan. ẹ wo baálẹ̀ àwọn pẹ súnmọ́ bàbá àbídùn gan ni ẹ bá wa kìlọ̀ fún wọn kó mú ajá àwọn sókè. ìwọ ẹ má gọ̀ o ẹnu ẹ má gbọ̀rọ̀ o ọ lágbàlẹ ni ọwọ́ àwọn àjùbọ ṣe fọnú fìrìfìrì báyìí ẹ wo òtọ ọ̀rọ̀ ni ká má sọ òun o òdodo ọ̀rọ̀ ni pé ká má sọ òun ẹ̀yin ni kẹ́ lọ ti àwọn ẹ gbọ́ torí pé afẹ́nilọ́kọ kò jẹ̀bi ọkọ yín ni ká ẹ kìlọ̀ fún. ẹ wò balẹ̀ àwọn kò wò lẹ́bi o ìbídùn ajá àgbèrè ló lọ rè gbé káwọn mọ́lé. ìgbà ọkọ yín ọba gbé súnmọ́ wọn sóhun ó gbé súnmọ́ wọn bẹ́ẹ̀ mo sọ táwọn ọkọ tí yín ọba máa gbé súnmọ́ bínú ṣé bínú ó gbé súnmọ́ wọn. ẹ wo ẹjẹ tó dúró ọ̀rọ̀ fún yín kẹ ẹ gbọ́ kẹ láti yín lẹ̀ dáadáa ẹ lọ rèé ti àwọn ọkọ yín kẹ ẹ bẹ̀ wọ́n kẹ ẹ fọ́n mọ́ra bí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá wá gbọ́ ẹ bí wọ́n léèrè ẹni kí ni ìbí dùn ṣe é fún wọn kẹ́yìn ló lè máa ṣe é fún wọn kọ́kọ́ yóò lè jókòó lé. bàbá ilẹ̀ bàbá ilẹ̀ ọ̀bùrúkú ọ̀rọ̀ jáde fi gbòòrò ẹ̀nà owó owó ló ń sọ jáde nílùú báyìí. Ah, ah, gbàràgbà ni ẹ kí ló tó tẹ pẹ láńpẹ. sórí ẹ bàjẹ́ ni ah, ẹ bá gbé bàbá rẹ bàbá alẹ̀ bàálẹ̀ lẹ́bi ewé sí bàbá alẹ̀ bàbá rẹ lé wọlé kólẹ̀ tó ń gbé bàbá alẹ̀ bàbá alẹ̀ ẹ orí yín ò pè lọ́rùn yẹn sóbi ọmọ múra bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni èmi ò ṣe múra wọn. èyí tẹ́ bí wàá tọ́ òwe tọ́ bí agbé egun eléko yìí. ẹ ẹ ẹkọ nílé kẹfà dáná jẹ tọkọ jẹ ní wọn jẹ kí wọn lè tì mọ ní kí wọn lè ṣe ní wọn lára yín ẹ jẹ wọn kátó kátó ṣe é bá yóò burúkú ẹ̀ tó ẹnu ẹ̀ tó fẹ́ dá fún ẹ bàbá rẹ̀ bàbá rẹ̀ jọ́ burúkú yìí yóò fẹ́ dá fún wa. balẹ̀ balẹ̀ bàtà wọlé nu. ẹ kọ́ mójútó kárí ilé ọ̀rọ̀ rẹ ká mójútó láì dẹ ṣàfiṣe òfiṣe òwúwo ọ̀rọ̀ rẹ ká mójútó gbogbo àwọn bọ́ìsì tó ń bẹ nígboro lómi tẹ́ lọ́rùn. ẹ yìí ló nílẹ̀ bàbá wa ló nílẹ̀ yìí ẹ jẹ́ àti tẹ́mú sí wa wọ́n bínú orí o wọ́n bínú orí mo náà bínú orí o wọ́n bínú orí ìbínú já ayé lọ ní ti ìbínú já ayé lọ ní ti rẹ̀ wọ́n bínú orí. Dẹ̀lẹ̀ bí ẹ̀ máa jẹ́ òórùn mọ̀ tí mo jẹ́ fún mi, ọwọ́ tẹ̀lé mi. Wọ́n ti lè bá mi. Wọ́n kù ni wọ́n kù báyìí wọ́n kù dàrú dàrú. Wọ́n ti ẹ̀sà kọ́. A ẹ̀sà kọ́ fún wọn jẹ́ ká mọ̀ pé ilẹ̀ wà sáró. Wọ́n ti mi bá. any problem of the day. ṣáǹjẹ. kí ni ṣeun ẹ̀rọ àwọn ṣàkíṣàn ẹ̀rọ àwọn ṣàkíṣàn. torí problem rí burúkú tó máa ń fi jojúmọ́ pariwo pariwo pariwo ṣòro náà ló wá dé báyìí báyìí. bẹ́ẹ̀ni torí bàbá ilẹ̀ àti bàbá ẹ̀ àti bàbá bàbá ẹ̀ wọn méjèèjì wọn máa rí ẹ̀ báyìí tó jẹ́ pé gbàrà tí bá ṣe ìdájọ́ ọwọ́ tí mi ṣe ìdájọ́ ọwọ́ gírí fún ẹ ó máa rí ẹ báyìí nù ó máa dùn ní pé a ah, kọ́ sí wa àpèlò ó máa fi àpè ńláńlá báyìí ránṣẹ́ sí mi ìdídùn ìdídùn orí bú òtẹ ni mò ń pè ìdírùn olóòrùn ọ̀bùn aṣẹ́wó kárílé ọ̀nàbì àdọ̀gán mi rèé ẹ kọ́gi sí bọ̀dá ṣẹ́fẹ̀ ah, mo fẹ́ wo ibi tó fẹ́ gbà lónìí lónìí mo fẹ́ wo ibi tó fẹ́ ságbà. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo. ibi tó máa gbà. gbogbo ilé ìtẹ̀sán yẹn ti rẹ̀ ó dùn ẹja ìyá ah. ẹja sí òun. ọ̀nà jẹjẹ túrù kẹsì. kẹ́lá kò kí ló ṣe yín arúgbó yìí kí ló ṣe yín arúgbó yìí ẹ kí ni sẹ́yìn ẹ pariwo dídú dídú àti mi fọlọ àwọn ọkọ yìí fi ránjú mọ wọn ìyẹn àti mi dùn ni ẹ wá wo dada àbúrò dada àti mi ò lè jà o ó lé mi máa tásí tàgbọ́júlé tí bá lè ṣe wèrè ìlú yìí bí wèrè ni ìlú yìí bí fòjè bí sẹ fún yín rẹ yín máa rún yín máa gùn yín tẹtẹsẹ yín máa gùn yín fẹ́yìn ẹ̀ láìkí àti mi. ẹ̀nà rẹ̀ dẹ̀ rọ. My name is. Alade. ọ̀rọ̀ rẹ ká lójú ọ̀rọ̀ rẹ ká mójú gbogbo àwọn bọ́ìsì tó ń bẹ nípò lòun. kò ní dàpọ̀ ẹ̀ àwọn bọ́ìsì ò dẹ́rùn wọ́n lè bá lè ṣẹ́jẹ́ àbọ̀rọ̀ láǹsà fámọ́lùwàbí bódénú rẹ̀ yóò dodidi kárí ilé àkìpé kámọ́ kékeré màmá dẹ̀tẹ̀ tó bá ti lè dánú gbogbo kárí ilé àwẹ̀ ṣọ́ra rẹ̀ o. ọ̀rọ̀ rẹ̀ bá mọ̀ dúdú. <laughs> níbo ni gbogbo wọn lè gbà lọ́tí wọn sílẹ̀kùn lélẹ̀ báyìí abẹ́ gbà nínú. ìbídùn sí nlé bàbá ìbídùn rájò alàdé tó jàbúrò wọn tó ẹ̀kọ́ tún dilé mú òun náà tún gbàgbóró lọ tó lè bá wọlé ńkọ́ ẹ kàn sọ fún mi tó lè bá wọlé tó wọlé àná mi tó kẹrù lọ ńkọ́ èmi ò ní gbà sá èmi ò ní gbà ń dúró dé wọn ń pè mo dúró dé wọn tó mọ̀ pé ẹnìkan nù wọn sá dé kàkà tó lè ó fi wọ bí èmi ò dúró dé wọn ni ọlọ́mọdé asorí burúkú ojú lalákàn fi ń sọ́ọ́rí kẹ. ẹ kúrò lẹ sá yẹ sá ẹ káàbọ̀ sọmọ tẹ n sọ nìyí. òun náà ni òun náà ni òun náà ni mo wá ní pé kó tó di pé iṣẹ́ bẹ̀rẹ̀ kí wọ́n á bá yín nílé. ẹ̀rẹ̀ má ìdíyà ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun. bíbélì sọ wípé nínú ọkàn ọmọdé ibẹ̀ ni wèrè wà ògidì wèrè ibẹ̀ ló wà ṣùgbọ́n pàṣán báwí pàṣán ìtọ́nisọ́nà òun la fi ń yọ wèrè kó lọ́kàn wọn bíbélì tún sọ fún wa wípé ká má fọwọ́ ìbáwí ká má fà sẹ́yìn rárá ní gbogbo ìgbà ká máa bá ọmọdé wí tó bá ti tí wèrè yẹn bá ti dé sóyè yín nítorí náà láti tẹ̀lé òfin bíbélì ẹ yóò dáa fún yín ẹ gba ìgbélónìí tí wèrè tó wà lọ́kàn rẹ̀ yẹn tó bá ti ṣe tó bá ti lè ṣẹ̀yìn àbí tó bá ti ṣe àṣemáṣe nígbà kankan rárá kẹ bá mi fi ẹgbà yẹn kẹ fi yọ wèrè kù ní ọkàn rẹ̀ àbí kẹ bá mi fi yọ àgànná tó bá wà lórí ẹ̀ kẹ bá mi fi yọ kù ní agbárí ẹ̀ ló bá tán. n gbọ́ ó ṣàṣemáṣe. ìní sàṣemọ̀ṣe àṣemọ̀ṣe bò sẹ́rí ẹ̀ wò nǹkan tẹ́ bá ní í ṣe báyìí ní í ṣe bẹ́ẹ̀ bá gbé bàbá yín sì sáré bá yín gbé bẹ́ẹ̀ bá pè mí lẹ́ẹ̀kan mọ́ dáhùn lẹ́ẹ̀meje ẹ wò yín sì fojú ṣiṣẹ́ bá mi mo fẹ́ tètè mọ sẹ́kì ni tètè ṣe fírídọ́ọ̀mù torí ẹ wọ́jọ́ fírídọ́ọ̀mù mi àá yín fìlẹ̀ pọ̀ tí ń fọ̀nà roka gbogbo àwọn ọ̀rẹ́ mi báyìí ní màá sọ fún ní gbogbo wa báyìí láṣìnà láṣẹrun kọ́lọ́kọ́lọ́kọ́lọ́kọ́lọ́ láwọn fáìnà. ìyẹn náà da ìyẹn náà da láti tó bá kọjú mọ́ṣẹ́ nìyẹn tó sì ṣàṣeyege torí èmi tiẹ̀ kọ́kọ́ rí problem kan ńgbà tí ọmọ tí Ọlọ́run bá dá ọmọdé tó ní irun irun dúdú tí ọmọdé yẹn tó wá lọ wá òwú funfun tó gbé sórí tó fi sọ di irun ṣe mọ̀ pé wèrè ti wọ agbárí àti ọkàn rẹ̀ nìyẹn ẹgbà yìí ni kẹ bá mi. ṣe àrí bó tiẹ̀ ṣe wá sọ̀rọ̀ yìí ó ti fi hàn pé kì í ṣe tipátipá lẹ fi mú wa iṣẹ́ yìí ó wù tọkàntọkàn ni ó sì ti ṣèlérí fún yín pé òun ò kọ̀ dáadáa ó lóun ní ṣàṣemáṣe kankan àdúrà ní kẹjẹ á máa fi ràn lọ́wọ́ ohun tó dáa àdúrà ló fẹ́ ohun tó kù díẹ̀ káàtó náà àdúrà ló fẹ́ eh. ẹja máa fàdúrà ràn lọ́wọ́. tó bá tiẹ̀ ti ṣe ti àdúrà yẹn ìyẹn is the simple simplest of all táwa máa ṣe fún un eh, eh, kọ́lọ́wọ́n ajẹ́ kó rí tiẹ̀ náà kó gba àdúrà yẹn ni ló bá parí. wo tó bá ti di ọ̀la kó wá bẹ̀rẹ̀ aago méje àbọ̀ òní kó dé o kó wá bá mi ní stúdíò. aago méje àbọ̀ séèyàn ọ̀pẹ ẹ wò ẹ jẹ́ mọ́dé láago méje yìí ìkúkú rorún sùn náà tẹ̀lé àbí kò ó ti dáa báyẹn ìyẹn ni wípé tó ti lè di aago méje ó kọjá ìṣẹ́jú kan ó túmọ̀ sí wípé wèrè yẹn ó sì wà lọ́kàn ẹ̀ nìyẹn ah. nítorí ẹ̀ ni eléyìí fi wà lọ́wọ́ yín ẹ wàá fi eléyìí yọ ẹ wèrè yẹn kò ní agbárí àti ọkàn ẹ pátápátá. ẹ ò kò tiẹ̀ sí problem ẹ jẹ́ kí n wọlé kí n ṣe yín lálejò. Ah, olè olè olè ah, ah, olè ah, olè. wèrè wo ló fẹ́ fàṣọ mi yàrá. olórí burúkú wo olórí burúkú wo ló fẹ́ wọlé àná mi tó fẹ́ lọ tó fẹ́ lọ jalè ń bẹ̀ tọ́lọ́ bá mọ̀ ń ṣeré ń gbà mí àmọ́ ní í ṣe bíi àsọ́nà ló ní kí n rí ara mi ní brain kí n wá jókòó sí bíi pé màá sàrí olè tàbí jófin sọ́yà kí wọ́n tún máa jalè kúta rẹ̀ sọ́yà kọ́ jalè kúta rẹ̀ bí ìdí mọ̀ ẹ̀ sẹ́yìn kan kí láì olùdé. èmi Tìjání Tìjání. àbí bọ̀dá Tìjání bọ̀dá Tìjání fẹ́ni tó bá ga jù yẹn lọ bọ̀dá Tìjání. ṣé o ló mọ̀ mí ni. ìwọ níta ni ó. èmi fọlọ́ṣọ́ alájọ. ìgbà náà wà ń kọ́ nígbà tó jẹ́ fọlọ́ṣọ́ alájọ ńkọ́ lọ́n wọlé àná tèmi wá gbàjọ o lè ní o kò o lájọ tó fẹ́ gbà o ní nǹkan mi tó fẹ́ ṣe ń bì ni. àṣé wọ ni. ní kíni. ìwọ ló jẹ́ ìyàwó mi ó ráyè tèmi. dákun ah, ah! ìbínú lọ́n hmm. fẹ́ hmm. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí mo ṣe rí ọ tí mo rí ọ tó tó tó yọ lọ́ọ̀kan mo gbà eléyìí ó tiẹ̀ sì lọ́pọlọ díẹ̀díẹ̀ ó rò pé mò ń sùn ni o mò ń wọ̀ ọ́ bọ̀ látọ̀kan ni o àmọ́ ńgbà tí ó wá sọ ọ̀rọ̀ náà jáde ní ìsinmi mọ̀ pé bọ́lá ń ṣe dá ọ gangan lọ́pọlọ rẹ náà ló ṣe mọ ọpọlọ rẹ ojú bí ìdérí ọtí báyìí lọ tíntín ní báyìí ni o ó tó tóbi ju ọpọlọ rẹ lọ sọ̀rọ̀ mi yí ọ. tí ìbínú ọ̀pọ̀ wá tiẹ̀ wá nífẹ̀ẹ́ mi mọ́ tó fi rú wá lẹ̀ pé à òun ọ̀fẹ́ gbajúmọ̀ mọ́ o irú rẹ̀ yìí ni ó wà fẹ́ sọmọ bó ṣe rí sa sọmọ pé ọjọ́ èrìkìnà ọmọ kó ọjọ́ sà ìmọ̀ràn rẹ̀ fún ọ ọlọ́run ó ṣe ìyàwó tiẹ̀ fún ọ ọlọ́run ó ṣe dáadáa fún ọ náà wọ́n yàwó tiẹ̀ síwájú I wish you best of luck. Eh, eh, ṣé wo mọ̀ pé olówó ni wọ́n ń pè ní fine boy ni. fine boy wo fine boy owó olówó owó owó àjọ alájọ àbúrò àwọn ìyá aláta ìyá elépo ìyá ẹlẹ́ran tó ń tó ń gbà mọ́ra wọn ló rò pé owó olówó tó bá náwó olówó ń bẹ̀ wọn olóńgbò ó jẹ gbèsè ó lè lẹ́wọ̀n wọ́n lè ràn lẹ́wọ̀n mi gan màá tì wọ́n ni màá pùsì wọn tí wọ́n fi ràn lẹ́wọ̀n dànù ìwọ àti pé tá a ń sọ̀rọ̀ owó gan náà gan gan náà gan ah, ah, ìwọ náà wòra rẹ kó wo kó lówó ní fine boy ìwọ náà wo irú ẹ irú ẹ tó bá ti wà lówó náà lọ́wọ́ síbẹ̀ náà lobìnrin náà ya wèrè tó ní. Ah, Tìjàre mélòó a ló fi ga jù mí lọ ó wúra rẹ ni. èmi. Hmm. Hmm. Ah. mo dára mélòó lèmi fi ga jù ọ lọ. wọn hmm. á ní òní ẹ wá wò ẹ wá wò mélòó òní. ayé mi bàjẹ́ láti bí ìsílẹ̀. mélòó lèmi fi ga jù ṣé mọ́mẹ́sọ́mẹ́tì mi mọ́ ni àbí wèrè lélẹ̀ ni ṣé torí pé mo ti ń bọ̀ ọ náà sọ́ọ́ ti bá kíkẹ́ ọ̀wọ́nú nẹ́ẹ̀tì lọ ni àbọ̀ sí èrè ni. ẹ irọ́. Ah ó all right ẹ ó ti yé mi tí má ti close ẹ màá yà sọ́dọ̀ yín ẹ ṣáàbà mi fi sílẹ̀ all right later. ṣé wọn náà ti rí gbogbo ẹ̀ báyìí ṣé gbogbo nǹkan tó rí látàárọ̀ báyìí ṣé o wà òkè pẹ̀lú ẹ̀ mo okay you worry i'm learning fast food. okay kò bá mi kí dáàdì mo ti ah wo My ì tí ì lọ lest i forget sórí iṣẹ́ Wa fara farabalẹ̀ dáadáa ni gbogbo bó ṣe se ṣe wọ́nran wọ̀nran wọ́nran wọ̀nran látàárọ̀ iṣẹ́ yìí ò be. bẹ́ẹ̀ wàá dẹ̀ máa ṣètọ́jú ara ẹ dáadáa wàá e ẹ dáadáa wàá kéte ẹ nọ́mà kò ń ṣe gbogbo bó ṣe kún kọ́lọ́kọ́lọ́ yìí o kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe mọ́ wàá tọ́jú abíyẹ̀ wàá fárun ẹ̀ dáadáa kò ní jẹ́ kí irun ẹ̀ máa kó kì í ṣe pé abíyá wa máa rùn then wàá fọnu ẹ̀ dáadáa gbogbo orí ahọ́n ẹ̀ ó gbúdọ̀ mọ́ láti irun orí ẹ̀ wọ́n á ti rí i pé gbogbo nǹkan ó wà tónítóní ní gbogbo ìgbà. ẹ ṣeun mọ̀dámú àmì ẹ̀dá kan kí ni mọ fábíyá mọ ṣerun orí mọ sọge mọ fọnu kí ló ní ṣe pẹ̀lú tí à ń ṣe makeup. ìbídùn ó ṣe pàtàkì gan-an pé tó bá ń báyàn makeup wá súnmẹ́ni yẹn dáadáa kì í ṣe kó wá súnmọ́yàn kí ẹnu ẹ wá máa bù tì bí ṣáláńgá àbí kábíyẹ wá máa rùn bí ẹran tó ti bàjẹ́ ọ̀hún pé tó bá jẹ́wọ́ náà ni wọ́n bá ṣe nǹkan tó ń gbọ́rú òórùn bẹ́ẹ̀ yẹn ò ní débẹ̀ mọ́ àbí báwo ni wàá ṣe fẹ́. Ah, hmm, ìyín ò dáa ah, ìyín ní débẹ̀ mọ́ ọ̀dà sẹ́tẹ̀rì kan tẹ́ sọ yìí ó mú mi rántí orin tá a mọ́ nǹkan gbà kéke. ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ilé ìmọ́tótó oúnjẹ ìmọ́tótó ara ìmọ́tótó ló lè. ṣé o fẹ́ kọ́ bọ̀ mí lójú ni ó dàárọ̀. tó bó ṣe rí ó dàbí àwọn àtìláwò. ẹ kalẹ̀ o. à ẹ kalẹ̀. ẹ kalẹ̀ o. ẹ lẹ́ ẹ kalẹ̀. ẹ̀hún ẹ pẹ̀lẹ́. ẹ jọ ojú oge ń kọ. ẹ pẹ́ dé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ní ìsinmi àmọ́ kí lẹ fẹ́ ṣe. mo ń lọ sí patí kan ni mo fẹ́ lẹ́nu ojú mi dẹ̀ fẹ́ ṣe mí kọ. ìyún ló kéré jù tirun ojú ni àbí ẹ jókòó ẹ̀yìn èwo lẹ fẹ́ ń bẹ̀ ẹ mú kan nù méjèèjì ṣé ẹ ti mọ iye rẹ̀ five hundred naira ni o. ó yá ẹ jókòó dáadáa ẹ jókòó dáadáa ẹ yọ báàgì kó lè ẹ ṣe máa. yóò mo ń bọ̀ o mo ń tò gbogbo ẹ̀ papọ̀ ní. àǹtí <laughs> ẹ sọ̀rọ̀ báyìí. Mm-hmm. ó yá. máa mú bọ̀ ṣe rí ní báyìí ẹ gbójú wa. kí lẹ fi sí mi náà lò ní. a ah, super glue mo dáràn tèmi ta. jẹ́ ìfọ̀ mo fẹ́ pẹ̀lú. jẹ́ kò sí mi o wọ́n jẹ́ sọ fún mi o wọ́n ní kí n bá. gbogbo ẹ̀ka ń bẹ̀ mọ́ jẹ́. ẹ̀ ọ̀wúlẹ́lẹ̀ four years to this time no máa ṣe world cup àwọn eléyìí ti ń ṣe practice pàtó bá di ọ̀dọ́ tiwa. àwa ò ní ṣe preparation ní ọ̀dọ́ tiwa tó bá pọ̀ fún la láṣẹṣẹ wá. yóò níyanjú gbogbo níyanjú ẹ sá sí sùúrù. ibi bí alẹ́ ní bá yín sọ̀rọ̀ ẹ ṣe sùúrù ẹ fọkànbalẹ̀ gbogbo níyanjú o ẹ ọ̀dà ẹ fún mi lásìkò jẹ́ ń pè ìpàdà nẹ́sìn ń pè ìpàdà nẹ́sìn bàbá mi dùn kó sì ń ṣe báyìí àwo ibi dùn peku ọ̀dà jẹ́ o ọ̀pẹ̀yẹ ọ̀dà jẹ́ o arọ gidigba lọ́pàá yìí o. òun náà ló máa jẹ nǹkan ẹ̀ èmi ò jẹ arọ gidigba mo máa ń jẹ chicken hmm. mo máa ń jẹ beef mo máa ń jẹ mo máa ń jẹ ẹja mo máa ń jẹ ìgbín in fact doctor mi sọ wípé kí n má jẹ red meat mọ, white meat ni kí n má jẹ so tóun bá lọ gbé arọ gidigba wa. Hmm. kó má jẹ kò lè gbé yẹn bá èmi nílé. wá farabalẹ̀ kó gbọ́ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ yìí ti kọjá bá a ṣe fọkàn sí o ó ti búrẹ́kẹ́ o ọmọ tí ojú ń dùn tíbi dùn tọ́tọ́ bọ̀ lójú yìí eh, ó ti wà ní ìwòsàn báyìí o mm-hmm. àwọn òbí rẹ̀ sì ti gbé àwọn ọlọ́pàá lọ kódà gbogbo àwọn ọlọ́pàá ti fi ọ̀rọ̀ yìí lójú mm-hmm. kọjá bá a ṣe fọkàn sí mm-hmm. ní tá à ń gbọ́ náà ṣe ni pé wọ́n ó sì ṣe abẹ fún kò sì sí ìsí àmì ìdánilójú pé tí wọ́n bá ti ṣe abẹ fún tán ojú ọ̀ngàn ọ̀la wọ́n wá ní eré ni àwàdà ni tójú ọmọ àwọn báyìí lè bẹ́ẹ̀ tó fọ́ ojú ìbínú wọn yọ padà o. very good an eye for an eye. Ah, ah, ah. ẹni tó bá ti yọ ojú ẹnìkan kan yọ ojú tiẹ̀ náà kí ló ṣẹlẹ̀. òwe mo ṣe nù. ẹ bó ṣe wà nìyẹn bí ó ṣe wà ní àtètè kọ́ṣe mm. bẹ́ẹ̀ ni ó wà nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa wà láéláé àbí òye balẹ̀ ọkọ ló ẹ̀yìn tó bá lè yọ ojú kán yọ ojú tiẹ̀ náà àbí kán tó ká tó bá ti ṣẹ̀ òun lọ bá ń gé. Mm tí ìka bá ṣẹ̀ kọ́ bá gé ah, ah. tí ojú bá ṣẹ̀ kọ́ bá fọ́ hmm. bí etí bá ṣẹ̀ kọ́ bá gba hmm. bí ọwọ́ bá ti ṣẹ̀ gan kọ́ bá yọ dànù ah, bí ẹsẹ̀ bá ṣẹ̀ kọ́ bá gé dànù oh, oh, oh. ohun ẹni tó bá ti ṣẹ̀ ní ìbídùn bá ti eh, ojú ẹ̀ kó eh, dùn. ọ̀dà jẹ́ àṣẹ báyìí eh. èmi ti ẹ̀rọ kìnnì kan bóyá kọ́ lórí ìbábìdàn ká kọ́ lọ́gbọ́n pé kó sọ fún àwọn ọlọ́pàá pé tó ọ̀gá àwọn tó kọ́ òun ṣe lóní kóun olùkíní ọ̀bẹ sójú ẹ o. láyé láyé criminalization nìyẹn òyìnbó ló sọ bẹ́ẹ̀ mm. i am not a criminal so yẹ ìgbà tí àwa ń ṣiṣẹ́ ní pẹ̀lú ìjọba bí ọdún sixty àbí uh, thirty five years tí mo fi sin ìjọba òótọ́ inú mi ni mò ń gbé kiri tó fi di èní wọn ti ẹ̀ fún wa ní owó eh, pension àti retirement benefit náà à ń gbádùn ẹ̀ ìdòmọ mm-hmm. ohun tó ń pè ní conscience ẹ̀rí ọkàn nìyẹn mm-hmm. ẹ̀rí ọkàn mi ò ní jẹ́ kí n gbádùn eh. so I cannot condone criminalization in my house ẹ̀yin eh, tó bá ti tó bá ti ò bá ti kán yọ ojú ẹ̀ ó tán. bá a máa lọ tètè máa lọ. o ṣe gan. ọ̀dà rọra o. baálé ọkọ ló. mo jẹ. the husband of the town. èmi ló ń ké sí. kò yọ nǹkan tá a máa. kọyọ. kọyọ. kọyọ. sókè. ọ̀dà. àkóbá ta wa. ọ̀dà kó o. máa rọra o jẹ́ ká kó pépà wa náà ẹ̀yin ò kí ka pépà so ìyẹn ló jẹ́ kẹ́ sọ́nù nígbà táwa ń kà lẹ́ẹ̀kọ́ yẹn kòmátà kòmátà ọ̀dà rọra o àwọn kó bàtà wa dání alọ́wọ́ níta kẹ́ má sọ pé a fi ń dá. kò sí wàhálà kò sí wàhálà ọ̀dà o ok ok. ògbó ṣe kúwì ló bí àbá gbogbo ọ̀nà tí ó gbà fún takùn náà ni wọ́n ti kó ojú ọmọ rẹ̀ dèsì wọ́n kúrú kò sójú kankan náà ẹjọ́ kò dé ìmọ̀ sí o. mi nǹkan ti rúgbóde o nǹkan ti rúgbóde o. kí ló ṣẹlẹ̀. ọ̀dọ̀ ajọ́ kí ọmọ baálẹ̀ mo ti ń bọ̀ ní ìsìn tí mo sì gbọ́ tí bá mi àti baálẹ̀ jọ ń sọ̀rọ̀ wípé ọmọ tẹ́ ẹ lẹ́dún fún ipò ojú rẹ̀ ti fọ́ o. Ah! Ah! ó sì gbèsè ń yọ pin bẹ́ẹ̀ ni ń yomi bẹ́ẹ̀ ni ń jọra. Ah! gbèsè dé tèmítà tèmítà o àlàdé mo padà gbọ́ kọ́ ọ̀tá lónìí ṣé àlàdé dẹ́kun dúró ojú ti fọ́ báyìí. olú ti fọ́ yìí. ayé mi mọ̀ sẹ̀sìn mo padà gbókọ̀ ṣé pé mi lẹni àkọ́kọ́ tí ọkọ̀ọ̀kọ́ fọ́ọ̀yàn lójú nídìílé wa mm. dúró ìwà mọ̀ lọ wọ́n mọ̀ ní ẹ̀wò bídú o tó fọyàn lójú ìbídú afọ́jú o tó fọyàn lójú mm. ah. ìbídú. ẹ wo ẹ wo àti ìbẹ̀fẹ̀ yìí lẹ́wọ̀ kárí pé ìpàdé ló kọjá tiẹ̀ ní yìí mọ̀ dá ọ sí fèrè mọ̀ ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọ́n sọ pé wọ́n yọ ojú tiyín wọ́n yọ sí tiẹ̀ ni tẹ́wàá di babi bíyà ńlá kí wọ́n máa mú yín tọrọ bára kí àdúgbò ẹ sì mọ̀ pé ráyè sùkúl lèmi fẹ́ lọ. ọlọ́pàá wọ́n lọ́lọ́pàá ni o. ojú mi. wọ́n yọ sí tiẹ̀. tẹ́lẹ̀ táwọn ni. ah ojú mi ọ̀dà kọ́fọ́ mhm. jóná ọlọ́mọ sí adìta ń wọlé <laughs> ẹ̀ tèmi ta sọmọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí mm. ó ti ń lẹ́rọ̀ bọ̀ ó ti ń yé mi braces mi ti ń ṣiṣẹ́ sórí àlàdé àlàdé àlàdé sórí tó ṣẹlẹ̀ báyìí wọ́n mm-hmm. ní bó bá kọ wájú sí ọ kọ ọ̀tá bó bá kẹ́yìn sí ọ bó bá kù wọ nìkan àlàdé mo ti tẹ́rọ ara mi pa mm-hmm. àlàdé mo já pa. Mm. ọ̀rọ̀ rẹ̀ fámọ́jútó. ọ̀rọ̀ rẹ ká mójútó láì dẹ̀ ṣàfiṣe òwúwo ọ̀rọ̀ rẹ ká mójútó. gbogbo àwọn bọ́ìsì tó ń bẹ nígboro lòmí tẹ́ lọ́rùn. Eh, gbogbo àwọn bọ́ìsì tó ń bẹ nígboro lòmí kárí ilé fún àwọn bọ́ìsì ò dẹrùn. kásán báwo ni ìgbà tí mo ń drive lẹ́lẹ́kan mo rí ẹ ní area yìí tó ń rìn káàkiri and I spent like thirty minutes ní bank mo tún padà bọ́ǹsì o tún ṣe ń rìn káàkiri ṣé kò sí nǹkan tó wá lẹ́sítẹ̀tì ṣá. ẹyẹ ṣeun sẹ́rí ẹ́sọ́àlì àbúrò bá mi mo wá wò nínú ẹ́sítẹ̀sì yìí àmọ́ wá ń lọ lùdé wọn ṣé wá rí àtìgbà tí mo ti wá wọnú ẹ́sítẹ̀sì yìí ìrìlé tó jọ lé àbúrò bá mi nítorí wá ń dùn mí nù torí ìgbà tèmi àti bá mi mo ń wá ilé wọn ọ̀gá ó ní fúláwà fúláwà fúláwà kọlọ yellows yóò ti tó bí ọdún méje tèmi àti bá mi ti wá àyìn. ibo ló ti wá. Ah, ìlú bẹyẹrúkà ni. bẹyẹrúkà bẹyẹrúkà jìnnà o ní láti ètè máa lọ́sìn o bóyá kí n fẹ́ lówó mọ́tò kó lè ètè máa. ẹ ṣeun ṣe rí tọwọ́ òun kì í ṣe pé kò dùn mọ́ mi nú ẹ ṣe gan àmọ́ sáré kí n tó dé gáràjì ilé ó ti sú ẹ dákun bóyá bí n bá rí ibi tí mo lè farapamọ́ sí sóye yín ẹ ṣe gan. bọ́n kankan tí mo lè ṣe fún bóyá kí n gbé ẹ e dání ká sí. ẹ calm down ló ló bọ̀. olóje wọn Yeah, um, ṣé o mọ italy tó wà ní junction yẹn. italy italy italy. no italy kọ́ brazil ni italy italy sọ wípé italy. ó fẹ́ lọ lẹ́nu díẹ̀. ok ilé oúnjẹ tó wà ní junction yẹn ni mò ń sọ fún ẹ. àmọ́ ah, mọ ilé oúnjẹ dáadáa. wàá lọ bá mi ra fùfú mẹ́ta adéyẹmí ló ń hàn yẹn. yẹn ní àtàndá ọmọ ẹ̀kọ́ àwọn èyó ẹ̀dọ́ ṣe dáadáa ni. ẹ káwọ ọ̀gá. ló jẹ. ọ̀gá o. ọ̀gá mo wà dáadáa. ṣé lè ní wọ́n tààrọ̀. ó mà pẹ́ díẹ̀. bẹ́ẹ̀ ni sà tráfíkì yẹn pọ̀ lójú ọ̀nà ń bá ti mú bọ̀ àwọn pé báǹkì mo lọ ẹ̀rọ pọ̀ ń nǹkan tí mo yẹ pẹ́ ni ẹ̀ ọ̀ sà àlejò mi lélẹ́yìí ìbídùn ni orúkọ yìí. Ibidun. Once again, how are you? Fine. Huh? Ah? Um, sir. Adéyẹmí. Ṣé wàá kọ́ sir? Mo wà òkè. Kí ni nǹkan tí ẹ wá jẹ sir? No, mi ò tí jẹ in fact mo ṣe ń pe olóje pé kó wá bá mi lọ sí ítírì tó wà ní junction yẹn kó lọ bá mi gẹ̀ẹ́tì kankan kí n tiẹ̀ kọ́ fi síkùn náà. Ah! kí la dé ẹ jẹ́ n bá yín sè é wò dáàdi mo mú oúnjẹ sè mo lè ṣe ọ̀gbọ̀nà ewédú ẹ̀fọ́ bí mo ṣe wà bọ́ bá jámọ̀ là ní sẹ́bẹ̀ lẹ́lùbọ̀ lé ẹ̀hẹ́ bí gàrí bá ń bẹ kí n bá yín kẹ́bà mo mọ yẹn gún o. adéyẹmí o ṣe mú àlejò ẹ lọ sí guest house kó tiẹ̀ lọ́ọ́ máa relax ná ó dà yẹn pé. tó bá jẹ́ tiyán tí mo sọ lẹ́ẹ̀kan mo mọ yẹn gún gidi apá mi ẹ wò mo lè fi gún yẹn twenty five for people. jẹ́ kí n mú ẹ wọlé tó wọ́pọ̀ gbé báàgì wọn lé ṣùgbọ́n. ẹ kú àlejò ọ̀gá. Ah, o ṣe o tiẹ̀ náà dé. àtàndá ìwọ́dà wọ́n máa lọ sí ọ́fíìsì ẹ ná. àtọ̀dá eh, níbo lo ti rálejò eléyìí àbí ọmọ ọ̀dọ̀ tá a discuss the other time o ti rẹ́ nìkan tá a máa máa rán níṣẹ́ ni. ẹ̀rọ dadi eh. actually òun wáyàn ni but kò tíì get in touch pẹ̀lú ẹnìyẹn so wọ́n á ní kí n fún ní accommodation léni tó bá dẹ̀ di ọ̀la á wá ẹnìyẹn. èmi kàn imagine risk tó wà nù pé ká gbàyàn sí láì jẹ́ pé. ẹ̀yin abẹ́ẹ̀ láìkì mi ni dadi. Ah, kí ló dé ṣe òun fetí gbọ́n tá à ń sọ ni we are discussing okay um, Adeyemi mo lọ sí guest house. I'm a nice very person o I'm very nice and exaggerated check ẹ. ọ̀sẹ̀ lórí o èyí ṣé o láì kẹjà kí ló dé. ìláìkì rẹ̀ mo lọ́ọ̀fù ẹ̀ ni ìlú ah, ìtì ẹ̀ wípé láìkẹ́ o ṣeun àmì ti já mo kò ní láìkẹ́ mi ò rí mi ọwọ́ rẹ mo rò ebi ò ní pọ̀ ah, bó ṣe ń tọ́jú mi ọlọ́mọ tọ́jú wọ náà yóò yẹ ọ́. o ṣe ìyálàdúrà ẹ ṣe ìyálàdúrà. <laughs> hello sir ẹ ká sàn sà bẹ́ẹ̀ ni àlàáfíà làwà bẹ́ẹ̀ ni sà ibi jọ́ tiẹ̀ sì fẹ́ pè yín tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni. bá a ní. kọ̀sùn mo ti bá mo ti bá dáàdì mi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó wa wọ́n dẹ̀ ní kò sí wàhálà bẹ́ẹ̀ torí ẹ̀ náà mo ṣe fẹ́ pè yín kẹ́lẹ̀ fún wa ní date anytime sir ah ẹ ṣe sir ẹ máa pẹ́ fún wa sir bẹ́ẹ̀ ni èmi àtìyàwó mi àjọ máa jókòó a máa wo déètì tó máa tó máa wà ókè sá <laughs> bẹ́ẹ̀ ni sá ẹ ṣe sá olówó àmì. ẹ jẹ́ àmúdétì bá mi o bàbá mi dùn dáadáa ni ẹ wo bá mi kì í pẹ́ da fúnyàn tí ọba ti lọ́wọ́ ayé nu o bá mi mo ti wá da ẹ wò ó tẹ́ wá rí ibà wọ́n yìí ti sún wọn. ojoojúmọ́ mo update ẹ wò ó bí mo ṣe update báyìí ni mo upgrade ni mo upgrade upgrade ni mo wọ̀ báyìí ẹ wò ẹ bá mi sẹ́rí ẹ mọ bá ń gbàdúrà fàdéyẹmí àti bàbá adéyẹmí dáadáa ni o bẹ́ẹ̀ bá ti ń jí kẹ́ ẹ mọ gbàdúrà kọ́ mọ lọrẹ kọ́ mọ bọrẹ òun ti fáìn bẹ́ẹ̀ bá rọmọ yín báyìí àfi bí ọba àlú èbò ah báwọn ọ̀rẹ́ mi gan bá rí mi mí inú wọn lè pokùn so ẹ wò bá mi mò ń bọ̀ lé sẹ́ni mo bá ti wálé kí lẹ fẹ́ ná ẹ̀yin ẹ̀kọ́ sọ gbọ̀ǹkan tẹ́ fẹ́ àlàdé náà ń kọ́ àlàdé alára gbígbọ̀n ẹ wò bá mi tẹ́yìn mo bá ti wálé rọ̀kadà fàlàdé ìrọ̀kadà fún ká bá ń kí gbogbo àwọn aráalé kẹ ní ìbídùn ṣe dáadáa lẹ́kọ̀ọ́ kẹ kí baálẹ̀ kẹ kẹ fi bọ́ọ̀dì bẹ́ẹ̀ bá ti ń dé bẹ̀bẹ̀ kẹ mo kí gbogbo wọn ṣe ti gbọ́ ẹ ló mi. Ah, wọ́n ti já wọn lò lórí fóònù wọn. ọlọ́run ṣe wọ́n ní àwọn ti fọwọ́ sí pé ká mú déètì lókè. ẹ já jókòó jókòó jókòó kàkà mọ sọ bá ti ṣe tó tẹ̀rí mi náà ṣé kàǹpálà ni ká mú. kàǹpálà bá wọ why why why ìbídùn why why closing the door o sọ pé o fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi pé kí n máa bọ̀ ní bedroom mi kí lóde tó ń tilẹ̀kùn. ṣé tilẹ̀kùn ẹ fi mi eh, kò sí nǹkan. èmi pẹ̀lú ẹ̀ náà làwọn àánú ilé kí ló ń tilẹ̀kùn fún no that is my reading glasses ìyẹn fún máa ń kàwé kí ló dé kí ló kí ni ẹ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó fẹ́ sọ. wọ́n mm, bínú dadi ẹ̀ dadi sẹ́rí ẹ̀ mú nǹkan. what is it? ẹyin oh, kò sí nǹkan kan. what are you trying to do? ebi dùn sọ́n tó o pè mí fún gan please. ẹ̀yin tí ẹ rí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí mo fẹ́ sọ èsì nǹkan tó pọ̀ àmọ́ ṣe rọ́pọ̀ gbà mo mọ̀ ń wò pé akíndúndín ah, tó yẹ pé yìngì ọkọ ọmọ kọ́kọ́ pàdé torí èmi mo ṣe wà ẹ fura ni ọkùnrin dúdú mo fẹ́ràn ṣe mo mọ̀ pé ah, bí mo ṣe mọ̀ ń wò yín mo tún mọ̀ ń láì kíkẹ́ yẹn mọ́ nírun lórí. nínú e-, rí nǹkan fọ́ra dádì o. Ibido, please don't, don't, uh. don't try to seduce me. Look, look, I am an old man. No, father-in-law. Mm -hmm. Father, father-in-law. Ibidun. Father-in-law. Ibidun, Ibidun, Ibidun. What is all this? No. Parile. Why Ibidun? Ọ̀rọ̀ rẹ̀ fámójútó. Ibidun, Ibidun, Ibidun. Ọ̀rọ̀ rẹ̀ fámójútó. Láìdẹ ṣàfiṣe o. Kí n má parọ́ fún yín mà, ṣẹ́rí sickness ìbálẹ̀ yìí ó ti ń kọ mí lóminú gbogbo nǹkan tó yẹ kí n lò fún wọn ó mo ti lò fún wọn kò sí yàtọ̀ mi bá ní tẹ́ bá lè wá twenty thousand ó ní tẹ́sítì kan tí mo máa lọ ṣe fún wọn ní láàbù ó la máa fi mọ irú nǹkan tó ń ṣe wọn. ẹ mọ gbọ́ sísí nọ́ọ̀sì ṣé ẹ rí bí wọ́n ṣe sùn kalẹ̀ n ò lè dájókòó débi pé wọ́n ti ẹ̀nà rò rárá ṣé tí ò wá lè dájókòó tí ò lè dárìn ṣé lápá gbé lọ bìkan lọ ṣàyẹ̀wò fún. kò ń ṣe pé a máa gbé wọn lọ sampo ẹ̀jẹ̀ wọn nìkan òun ni mo máa mú lọ sí láàbù yẹn láti ṣe test bóyá kòkòrò kan ti wà nínú ẹ̀jẹ̀ wọn tó ń ṣokùnfà sickness wọn yẹn. ọ̀dà ṣé twenty thousand naira náà wà ní. ẹ wò bójá ìlọ́po márùn-ún rẹ̀ agbára ọlọ́run ó kà ń bí baba sá ti kó lẹ̀ tẹ́ ẹ ti ṣàyẹ̀wò ti oníkòkòrò déhùn ẹ bára wọn ṣàyà ó ti dà twenty thousand ni owó test yẹn àmọ́ ẹ máa bẹ́ẹ̀ mi fi two thousand owó mọ́tò tí màá fi wọ mọ́tò lè agbára ọlọ́run ọkà agbára ọlọ́run ọkà yùn náà. tó bá ti di ní àárọ̀ ọ̀la màá tètè wá gba sáǹpù ẹ̀jẹ̀ wọn yẹn ká lè tètè lọ ṣe pápápá. ẹ ṣeun o ìyàkọ mi àdúrà tí yín náà gbà ẹ̀yin náà ní fàárẹ̀ ló gbà o ẹ ṣe mo dúpẹ́ o ẹ dákun ẹ yà tètè wá láàárọ̀ ọ̀la ń wo gbogbo ń tábà yanjú ká lè yanjú rẹ̀ ẹ ṣe ojú òní tì ẹ pẹ̀lẹ́ mm. pẹ̀lẹ́ ńgbà tẹ́yìn ní ìsọmọ kékeré ẹ ti ẹ̀ lámùmọ́ra. mo jọ yín bàbá mi náà wà náà. ẹ wo n ò débí láti jẹta o. Ah! ọmọ ga o láti jẹta tára mi ò ti yá odidi ọ̀rẹ́ kan ṣoṣo tí mo bá wọn ní kọ́mọ́ sì béèrè kọ́mọ́ wẹ̀yìn mi wò. àyètò tó ni pé owó epo láyé máa ń bá ní ńlá. wọ́n ìpanilọ́wọ́ ẹ̀jẹ̀. baálẹ̀ ọmọ sí o. baálẹ̀ ẹ̀wẹ̀ jí mi ò sọ fún yín bára yín ò sì yá ni ti ẹ̀jà kọ́kọ́ mójútó ná gbogbo pé ọ̀rẹ́ yín wá ọ̀rẹ́ yín ò wá mm. ẹ̀jẹ̀ kan kọ́ lọ́n sá fún yín lálàáfíà mm. ah, ní tí wọ́n pè lé ọmọ èèyàn náà nù mm. ah, bẹ́ẹ̀ ni owó aráyé bá nílá kò sẹ́ni tí ó kí ló dé. ayé mi tèmi ayé mi tèmi gbọdọ máa jẹ gbó. irú ẹkọọdù wo lẹ tún kọ iná ìṣe yìí àti ibùdó àní kí ló ṣẹlẹ̀. àgọlẹ yẹn yìí gọlẹ yẹn yìí tèmi ti ta ayé mi ayé mi tèmi ta ooo mo fẹ́ mọ reason kì í ṣe ń sun ẹkún nǹkan tó ń pa ẹlẹ́kùn ni mo fẹ́ mọ̀ jọ sọ̀rọ̀ kó tó ń pa ilé ẹ̀kọ́ fún mi cause èmi ò mọ ipò ọmọ olóògbé gúbà yẹn tó báyìí kàn pé ọmọ olóògbé gúbà yẹn the first place mi ní sọ pé mo fẹ́ fẹ́. mo ti gbà ẹni tí gbàgbé lè bù mí mo ti mọ̀ pé mi ò yẹ ẹlẹ́ni tó ń pè níyàwó rẹ̀ ìyẹn ẹlẹ́ni tó ń pè láyà rẹ̀ àbọ̀rọ̀bìnrin rẹ̀ rárá. ó ti dáa nǹkan tí mo fẹ́ sọ náà ló ti sọ yẹn ó yẹ lóbìnrin mi ó yẹ níyàwó ó yẹ ní anything ní life mi. wọnú ilé yẹn lọ sí olùpàkì rẹ ó kéré ó tó yìí màá wà fún fifty thousand ṣùgbọ́n kò fún ìyẹ̀kọ̀ lọ sí abúlé yín wọn wá rà ń sọ fáwọn dáadé àti mọ́mọ́ ẹ pé o ti parí ìgbéyàwó tó wá ṣe ń bí o. tèmi ah, ta. ṣé o máa gbé bàbá olùgbé. mo ṣe sí. ṣé o wá wá. Ah, láyé jẹ́ ṣàfihàn ah, ọ̀rẹ́ fámójútó ọ̀rẹ́ fámójútó ọ̀rọ̀ rẹ̀ ó gbà ká fojú sunukun wo kárí ilé orúkọ ìrọmọ. Aládé. Alade? wákàtí mélòó ló lò lórí fóònù gbogbo kírẹ́dìtì tí mo fi sórí kínní ló ti lò tán náà wákàtí mélòó ló ó lò ó. bá mi bí owó òkú lè pọ̀ mẹ́tẹ̀lẹ́ torí bó nǹkan tí mo lò ju wákàtí mẹ́ta lọ àǹtí mi fi pè mo ní ká má gbàgbé ká má sẹ́ndì owó ayé kì mí ikú tó di pé yóò kúlò sí kí tí mo sọ fún wọn nu. wákàtí mẹ́ta ló lò lórí fóònù. sangiliti. wákàtí mẹ́ta ẹ mo gbé ó ṣe Muhammed Ali sí mi. n ṣe Muhammed Ali mo dáàbò ni. ọ̀rọ̀ rẹ mo ti gbọ́ nǹkan tí màá ṣe sọ yẹ sórí àágbégègé lé gbogbo credit tó lò yẹn ni calculation náà ń pè bẹ́ẹ̀ ìbá wa jẹ́ pé owó oúnjẹ rẹ oṣù mẹ́fà ìní ó máa ká gbogbo credit tó lò yẹn oṣù mẹ́fà mi ò ní sanwó oúnjẹ fún ọ nínú ilé yìí. màmí mi ò jẹun. mò ń lọ sọ́dọ̀ baálẹ̀ tó bí màá bá di ọ̀dọ̀ baálẹ̀ dé màá wá sọ fún ẹ bóyá ni dádì ni bóyá èmi ni èmi àti àjọ decide ńgbà ń bá dé. àǹtí mi àǹtí mi ẹ káàbọ̀. ẹ kú yé Eh? olúwa gbogbo èèyàn ló ń gbàdúrà yìí pé tí ọmọ òun bá ti lọ́kọ kó má jẹ opó ọ̀sán gangan ọlọ́run ẹ torí ọlọ́run ẹ irúkú olópadé yẹmí ọlọ́wọ́n ẹlẹ́dàá irúkú olótúpadé yẹmí àdẹ̀wà mọ̀ pé ẹlẹ́mi kúkúrú ni wọ́n wáyé pé àti ẹ̀wọ̀n mọ̀ pé ẹlẹ́mi kúkúrú ni àbámọ́ ti jẹ́ pé kó o fẹ́ ẹ̀ nígbà tóun náà sì dé owó láńlá tó gbé lẹ́gàn òdi ẹ̀jẹ̀ kéèyàn mọ̀ pé kéèyàn lọ sọ́dọ̀ babaláwo àbí ọ̀dọ̀ pásítọ̀ ká lọ béèrè pé ṣé ẹlẹ́mi kúkúrú ni nígbà tá a ṣiṣẹ́ fún ìjọba thirty five years wọn kò sí pension kò sí gratuity tí ọmọdé ìrora gbé owó wá ǹjẹ́ èèyàn ò ní máa ná irú kú wo ló wá pa Adéyẹmí torí Ọlọ́run. Ah, bá mi Adéyẹmí ò kú nǹkan kan ṣàdéyẹmí ó lé mi dáta ni ó lé mi tẹfẹtẹfẹ pọ̀ sún mi kàn mọ́ ọ. ó lé ẹ ó lé mi. Ah, ah, ah, kí ló wáá ṣẹlẹ̀ torí ajá tó bá rí ni tó ń lùrù tó tún wá rí ni tó ń gbó nǹkan kan ti ṣẹlẹ̀ nìyẹn o kí ló wáá ṣẹlẹ̀ kí ló ṣe fún àbí kí lòun ṣe fún ọ. <laughs> ìyá Adéyẹmí sọ wípé ó wí pé òun ká èmi àti bàbá rẹ̀ tá a láṣepọ̀ ó sọ bẹ́ẹ̀ ni ó. ó sọ bẹ́ẹ̀ àbí ẹ̀ ń lájọṣepọ̀ wa àti bàbá ẹ̀. ìbí dùn tí inú mi ti ń dùn pé àrùn jákujàre ó ti kúrò lára rẹ̀ àṣọ tó ń lépa sí i ni ọwájú yẹ ọlọ́pàá dé gbogbo ọ̀pá lọ̀pá ọ̀pá tó bá ti rí báyìí ó fi kanlẹ̀ àtẹ̀kanlẹ̀ ní sáà. omi mi pé bá gbèmí jáde omi pé tí mo fi ìwọ àti àlàdé náà sílẹ̀ báyìí bó bá ti mú ọ̀pá rẹ̀ àtẹ̀kanlẹ̀ ní àtẹwúrẹ́ àtajá sí báyìí lókùn kọ́ máa bá aláǹgbá àgámà kọ́ máa lu ọ̀pá aláǹgbá báyìí gbogbo ọ̀pá lọ̀pá mò ń lọ sọ́dọ̀ balẹ̀. ìyàwó balẹ̀ ń dúró de yín ta wọ́n ní balẹ̀ ní kẹ́ ọ̀dọ̀ baálẹ̀ gan ni mo ti ń lọ. bá mi hmm? ẹ dẹ́kun ẹ wá rè bá lọ bẹ adéyẹmí ẹ wá bá bẹ fún mọ̀gbọ́n tó bá rí yín inú rẹ̀ ó rọ̀ ah. yóò dárí jí mi. Ah, eh, eh, eh, ọlọ́run ò ní jẹ́ kí mi bẹ̀bẹ̀ yà ah. mo ṣiṣẹ́ fún ìjọba i work for government thirty five years integrity mi ó wà intact <laughs> integrity ni mo fẹ́ rí balẹ̀. ìwọ ọlọ́pàá dé ni ọjọ́ máa sún mọ́ tó bá gbá ọ̀pá ẹ̀ mú ó lò ó lò kú lóní o sẹ́rí síta. Ah, ẹ wo èsì mo rí nù látòun bá àkójú lò bí ẹ ti ń pariwo fún orí fífọ́ báyìí bẹ́ẹ̀ náà pariwo onírúurú ẹ para àwọn ń gbóná èsì mo rí nù mo fi wá pè ní o ẹ dákun ẹ mọ̀jẹ̀ tó pọ̀ gan gan o. ẹ ìwé mú gangan. kò ní tún ṣe é ṣe ní báyìí. ẹ mú gangan. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wáyé pẹ̀lẹ́ sísun náà sì yàn kán. àwọn gan tiẹ̀ ti débi darí láàárọ̀ yìí wọ́n wá láwọn ó gba ẹ̀jẹ̀ lára wọn àwọn ó gbé lọ Ìbàdàn káwọn fi ṣàyẹ̀wò rẹ̀ kó mọ̀ sí pé kòkòrò ti wọnú ẹ̀jẹ̀ wọn. the husband of the town kí ló ṣẹlẹ̀ gan. Àdìgún Àdìgún mm-hmm. mm-hmm. ah, ọmọ ẹni ọba ń wá o ọba ń wá Ìbídùn o mo bá ti rí Ìbídùn ara mi ó yá o ah. ara mi ó yá o. kí ló fà yẹn ṣèbí wọ́n sọ pé ojú ọmọ ti bí yẹn ti là àbí wọ́n tún wá ní àwọn fámìlì ọmọ yẹn ló wà nídìí àìsàn tó ń ṣe ẹ́ ni. àdìgún ah, ẹnìkan kò sí mbẹ o wo ìbí náà ni ẹ bá ń wá ìbí náà ni ẹ bá ń wá ẹ dákun tí n bá dìbò ìlú ara mi ó yà ara mi ó yà ń gbà mú lọ́dọ̀ bàbá hmm. ni wọ́n sọ fún mi pé kí wọ́n. ó rèé owó tó mú fún mi ń jẹjọ ó ti kìje lórí eléṣù ó sì ti dòdìdẹ̀ báyìí ọgbà ó ti di níná agbẹ́dọ̀ ah, ah. ọwọ́ rẹ ò tún gbọ́dọ̀ kàn mọ́. kí ló dé. Ah, ọgbọ́dọ̀ lọ náà bá ní. nígbà tẹ ní kí n mọ̀ tún ní ìsìn kí n mọ̀ sí fọ́ọ̀kan gbọ́n mo fẹ́ náwó tí mẹ́nu àǹkáṣì fùfún yà. nínà rẹ ọ̀kan wọ ó dìde fúyà báyìí ìwọ lọ wá ọmọbìnrin tí ọba tí mọkùnrin tí ò tí ì bàlágà òun ló fún kò sì gbọ́dọ̀ lo wákàtí mẹ́rin lọ́wọ́ rẹ̀ èyí ò tọ́ ọ bá fún un ló dìránṣẹ́ ajé fún wọ. ẹ mo ṣùgbọ́n mo sọ fún yín pé ìfẹ́ ló kó yín lọ́rùn yín sì fẹ́ ń tọ́jú ẹ mọ́ bí ẹ̀jẹ̀ mo ti sọ yín fún yín tẹ́lẹ̀ o. wò mí o ò ní kú ẹni tọ́ ọ bá fún náà ò sì ní kú tọ́rọ̀ ti dábọ̀ ẹ̀ tẹ́lẹ̀ mm-hmm. ṣùgbọ́n ẹni ọ bá fún o ti dìránṣẹ́ ajé fún wọnù ọ̀dẹ̀dẹ̀ fúyà. Hmm. nígbà mi mọ̀ sàánú mi mo láyé àṣìṣe ọmọ ti fẹ́ lé wákàtí mẹ́rin tí kìíní ìmọ̀ ti wà lọ́wọ́ mi ìmọ̀ tí ìrí èèyàn fún lọ́n sàánú mi o orí mi gbàgbọ́ dé gbogbo àwọn tí wọ́n ń pàdé àwọn ẹbí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìyá ìyá ìyá mi ni àròmọdé tó tiẹ̀ lérú gbá tí yẹn lè nà sí tó tiẹ̀ gbà orí mi gbàgbọ́ dé. ló ṣe ọ́. wọ́n lé ní skul nù torí mi ti ra textbook maths and biology. wọ́n lé ọ́ skul ara tí mo mọ bàbá rẹ̀ sọ náà ni pé tó bá ti ní ìdí kankan kó máa jẹ́ kí n gbọ́ problem ọmọdé yóò máa dé mọ́ra sáà máa wọ ọ̀nà báyìí ní ìsìn ni ẹ ẹ kò sí ní ta fẹ́ ṣe yá ṣe báyìí ọjọ́ pilẹ̀ ti lọ náà ń gbà. owó ah eléyìí má pọ̀ ju owó nǹkan tí mo fẹ́ rà lọ. ẹ ṣe bó ṣùgbọ́n tó bá fẹ́ rà nú ẹ èyí tó bá kó kó lọ́wọ́ ọmọ náà díẹ̀díẹ̀. ẹ ṣe sà ẹ ṣe ojú òní tí. àmín àmín tètè má lọ tètè má lọ tọkọ sanwó ìkọ́ ọ̀dà gbogbo ọ̀dà bá fẹ́ rà ọ̀dà mọ̀ pẹ́ o rọra o pẹ̀lẹ́ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ kó lè bá wọn alájẹ èmi là lónìí o kí n ró mú sokùn kí n ró mú ṣe dẹ. ẹ ẹ bàbá ìlú tèmi kí n wá fún yín lápò ní pé n tẹ́ ẹ ní í bó ti ṣe ó ti rí bẹ́ẹ̀ o. sọ ọgbọ́ odù tí mò ń kí fún ọ ni ní kété tọwọ́ ọmọ ọ̀hún ti kan ayé owó ọ̀hún ìní fìtílà rẹ ti tàn án ah! ẹ wá wò mí fìtílà yìí ò gbọ́dọ̀ kú epo ò sì gbọ́dọ̀ gbẹ́ńbẹ́. Ah, ọlọ́run ní jí ó kú láéláé kankan kó kú ah, ẹ wọ ṣẹṣẹ ní ìmọ̀ gbéga ààrẹ kó wá fi tẹ́ ẹ mọ̀ ọ́ sí ọmọ ọ̀pọ̀ ẹ wò mí bọ́ ọ bá gbé garawo epo wá hàn ní n ó gbà lọ́wọ́ rẹ̀ bíyàwó mi ò bá fi rò fọ́ n ó fi máa jẹ ìṣòro èyí tó ṣe pàtàkì jù sọ̀rọ̀ ọmọ tó fún lówó ọ̀hún wọ́nran wọ̀nran ní ọmọ ṣe kò lè wúlò fúnra rẹ̀ mọ́ torí pé ògo rẹ̀ ó ti di tiẹ̀ ètò wa kàn bẹ́ẹ̀ ni pé gbogbo ìgbàkúgbà tọmọ yìí bá ṣe wọ́nran wọ̀nran àbọ̀sáṣemọ́ṣe tí wọ́n bá ń bu má bá wọn bu o má sì bá wọn dá lẹ́bi rárá àti wípé kò gbọ́dọ̀ kúrò ní àkàtà rẹ àbí ibi tó ti fojú rí kó pé ọjọ́ méje kó mọ̀ rí. bó ní ọlọ kò ní mẹlẹkẹ tí ọlọ. lẹ́yìn eléyìí hmm. ẹ gbọ́dọ̀ fi àyà lu àyà. èyí ò lè ṣeé ṣe nítorí pé ọmọ ọ̀rẹ́ mi ni ọmọ mi náà sì ni ìdí tí mo fi sọ fún ọ pé ìgbọ́dọ̀ fàyàlàyà hmm. ni pé gbogbo ọkùnrin tí ń bá ń bá láṣepọ̀ á hmm. sì kí tiwọn lè po tí ń tàn fìtílà rẹ̀ eh. bẹ́ẹ̀ ni wòmí ọmọ ọ̀hún hmm. kò wá gbọ́dọ̀ kúrò lákàtà rẹ̀ kó fi pọ́jọ́ méje o tó bá ilé ṣẹlẹ̀ hmm. ewu ńlá ni o. Ah, ah. bàbá kò síbi tí ọ̀lọ́ mo sọ fún yín èmi lẹ́kọ́ àtàkà ilé wọn hmm. gbogbo bùkátà àwọn èmi náà mọ̀ ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò síbi tí ọ̀lọ́. àìwá mọ̀ irú ẹ̀ wá máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àyàfi kọ́ ọbẹ̀ o ọ gbọ́dọ̀ bẹ́ gidigidi ni tó bá lè bọ́ ọgbẹ́ bọ ní òòlù lọ́sàn-án gan ilé òfin ní kú o torí pé tó bá ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ikú ni kèé sàrùn ó kú o. ọlọ́run ò ní jẹ́ àkíní ilẹ̀ gbé lọ́tẹ̀ mi ẹ̀ mọ̀ sọ tẹ́ ẹ sọ mọ́ ọlọ́run ò ní jẹ́ n ò ní kú. ẹ ìwọ adéoyè ok o adéoyè kí ló wáá fẹ́ kémi ṣe báyìí. lákùnsà náà mi ni ìbínú ni tó bá rí ìbínú wọ́n ní tó bá ń gbé ẹbọ ní òòrùn ara mi ó yà ọ ń bẹ ìbínú wọ́n bá ń gbẹ́bọ ń òòrùn ní òòrùn dákun ilé ọ̀rẹ́ ó gbé wọnú o. sórí ilé ah. ọ̀rẹ́ yẹn gan-an ló máa pa ẹ́. ó hmm? tiẹ̀ ti kú òkú ni ẹ́ òkú ni ẹ́ bí mo ṣe wò. ẹjọ sí ẹ má jẹ́ kó kù. èmi mú ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mo fi inú tán ẹ o wá fún mi níwọ jẹ mo wò ẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mo ní kó kí mi lẹ́yìn ó lọ mú ẹ̀gún sọ́wọ́ ó tún wá fi ata sẹ́nu nígbà tí mo sọ pé kó fẹ́ mi lójú ìwọ ó ti wá kú báyẹn. ẹ má fẹ́ pé ẹ má bínú. sọ yí ẹ ok mi ò ṣe pé mo fi ẹ lé ọlọ́run lọ́wọ́ ọlọ́run ló máa fi ìyà jẹ ọ bó ṣe wà yẹn tó mm. yẹ tó ṣe iná mọ̀ pé ìyà ọlọ́run ó ju ìyà èèyàn lọ mm. ìyà ọlọ́run yẹn ló máa jẹ ó ti kú báyàn o ó bá ti ọmọ mi jẹ́ ó sọ èmi fúnra mi di ẹni yẹ̀yẹ́ nígboro àtúwáwí oní kí èmi ń pe ọmọ wa kó wá gbẹ́bọ fún ẹ ní hòhò ibi tó máa kú sí lóde in fact ó ti kú ah. òkú rèé òkú lélẹ̀ òkú rèé ikú ti dé. Ah sọ́tọ̀ ó ti kú òkú lẹ́lẹ́jà ń tà lélẹ̀ tó bá tún wá kú wà tún wá kú wà tún wá kú wà tún wá kú wà tún wá kú. ìdájọ́ ẹ ti ẹ̀wọ́ ti kú ní àbí amọ̀. ló ti bínú lọ ẹ̀yin náà ẹwọ ẹ kò po bẹ́ẹ̀ mi bá wá mọ̀ pọ̀ wára yín ẹ̀fì sí ilé fífa àìsàn fúnra yín ni sẹ́mi ẹ̀wà mọ̀ dààmú láti jọ́ yìí ẹ wò ó èmi gan wọ́n ń pè mí lé o ó tó jọ́ mẹ́ta tíyá mi ti ránṣẹ́ sí mi tó ti yé yín báyìí ẹ mọ̀ bá yí o torí tí tẹ́ fọwọ́ ara yín falẹ̀ rí un èmi gángan ò lè dúró mọ́ áà àfàgò kẹ́yìn àparò ni yín ohun tójú yín wá lórí un tó ti yé yín ẹ mọ̀ bá yí. parí ilé ọ̀rọ̀ rẹ fámójútó parí ilé ọ̀rọ̀ rẹ fámójútó láì dẹ ṣàfiṣe ọ̀rọ̀ rẹ fámójútó gbogbo àwọn bọ́ìsì tó ń bẹ nígboro ló fi tẹ́ lọ́rùn. Eh, gbogbo àwọn bọ́ìsì tó ń bẹ nígboro ló fi kárí ilé fún. àwọn bọ́ìsì ò dẹrùn wọ́n lè bà lè ṣẹ́ jẹ́. Eh, eh. àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí bódé rẹ̀ yóò.